bọ̀bọ̀ ọláyin kápítà ọlọ́mà ló ní kó skọ̀ zero zero la bá gbé lọ. àwọn eléré orí ìtàgé ni. Ah, ah, ẹ mọ ọláyin kápítà fúbọ́ọ̀là nìna ọmọ nàìjíríà tó ń play ní Slavia Praha. àdèmọ́ àfà. Ah, mi ń wo bọ̀ ní àìbọ̀ra ọmọ fúnmi lápá tẹ́ńsọ̀n ni. ẹ wo ẹ pẹ́ o ẹ fọ́n bò ká rodo ká sùn kí lára lè fẹ́ mu hmm? anyway mo ti wà nígbà yìí tipẹ́tipẹ́ mo ti gbàgbọ́ bíi mẹ́ta lórí ẹlẹ́kẹrin mo wà. ẹ má wọlé ìgbà sanwó. so alpha báwo wà. ọ̀hún kọ́ni ṣẹlẹ̀ ní pé bákan náà ni. Hmm? bákan náà bákan náà bùbá ẹ má jẹ́ kó rí bákan náà ẹ má jẹ́ kó rí bákan náà jèrè kí ló ń ṣe yín ah, gbogbo òlu tí mo máa ń lọ ẹ má jẹ́ kí n tàn yín every night ni máa ń gbọ́ wọn mi ń dá sùn kò mọ́ mi lára wọn mi ì ṣe é rí tó mo dẹ̀ sọ fún yín pé ìlú tí mo wá yìí mo wá supervise àwọn project wa tó wà nínú ìlú yìí fóònù tí mo fẹ́ lò ọjọ́ mélòó ló kù fún mi so mo sùn lánàá empty màá tún sùn lẹ́ni náà same time àbí tó bá tún dọ̀la náà màá sùn ẹni tó dẹ̀ mention orúkọ yín fún mi ó jẹ́ kí n mọ̀ wípé ẹ bad gan nípa kaṣọ ọmọ fún yọ pé ọṣọmọ gbọ́mọ ta níyí o tó nísìnyí ẹ ṣọmọ gbọ́mọ dé ẹni wuyẹ rárá ilé ń fọ kí n wọ́n rí o. Mr. Agbade ṣẹ́rí níbi tí abade ẹ ti sọ ojú abẹ́ǹkò fún mi. mo ṣẹ̀ṣẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ ń lọ gangan ni àmọ́ nǹkan tó dùn mí jù ni wípé ah, àwọn student tó wà lérí àwa yìí gbogbo wọn ti resume wọn ti padà sí Rafaya ti resume mhm. Bọ́lá ti resume. wọn wọnú campus wọn. <laughs> ẹ wò tó bá yẹ ẹ má ẹ má ẹ má jẹ ká di gbogbo ẹ yẹn. àmọ́ tí kò ṣe diola lọ ah, ah, ká má fún ọ ní diola diola tó ń sọ̀rọ̀ nípa ìlú ṣọmọ ni nísìnyí wọn pariwo káàkiri virgin òun virgin òun kò sẹ́ni tí ò tí mọ̀ tán nù lù mi ò mọ problem tó ní tábánikà fún wọn níyẹn sì kò ní wọ̀ virgin ni. ẹ lọ sórí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kì í ṣakọ àmàṣọlá ọfẹ lẹ́kọ̀ọ́ wọ́n máa lò bẹ́ẹ̀. ẹ wò kò ń ṣe lò bẹ́ẹ̀ àhẹ́ ẹ̀ já o anything goes lè mí kò síbi tí mi lè lọ ó dà mí tún ṣe virgin rí ẹ̀jẹ̀ ń bọ́ síbi ni mi ṣe virgin rárá. àwọn tó ti gbọ́ mi wọn tọ́lẹ̀ máa ń ṣe. Ah, in fact mo ti wọ odò kan rí tí mo ti já lu mi tí mi jáde mọ́. ẹyẹ odò ògùn ló máa jẹ mi jẹrẹ o irú ọmọ tẹ pè ní virgin yìí ẹ̀jẹ̀ ń try ẹ̀ o pẹ̀lú gbogbo apò ẹ̀ akọ lùyìn yìí náà ló máa ṣe màá lu brain epo màá ẹ̀ ń ta ẹ̀yà ẹ̀ ó máa lárí mọ́ ni kí ló ń ṣe yìí máa lárí mọ́ kó pọ̀ sí ìbùsà ah. a máa ṣiṣẹ́ yẹn fún ẹ. tó bá jẹ ẹ tó fẹ́ nìyẹn. tó bá jẹ ẹ eh. ah. máa dọ́bù òbí. tí mi fi sùn lébi tí mi bá fi sùn lébi lálẹ́ yìí eh. ah. ẹ ti jẹ lọ kí lẹ máa mu. mú náà ti wà òkè. ele ẹ máa ní ìdákọ́lẹ̀ ẹ máa ní ìdákọ́lẹ̀. tó mi wá bí abí ẹja na pẹ̀lú mọ́tì máa fi kírètì eh. mọ́tì seven gbé fún yín sílẹ̀ máa fún ẹni tó yẹn bá. àṣẹrí ah, mi tèmi ẹnu rẹ bẹ̀lẹ̀ fèsì kò sí nǹkan tí mi ò lè mú. anything bẹ́ẹ̀ni. barman ẹ fún wọn ní poison. nígbà tí mú mi bọ̀ sí so a ní pé kàn fi ẹja kíkà kàn fi support ẹ so wọ́n máa yí láta. ẹja kíkà yẹn dà. ó dà ẹ ó láìkí ìpínyà tó gbé dòdò hàn. gbàǹlà kíkà. mo fẹ́ gbàǹlà kíkà náà á ah, wọ́n dẹ̀ máa ní bí bá a kí ló ṣẹlẹ̀ má tó ṣe pariwo báyìí. láìkì gbogbo ohun tẹ́ ń ṣe. bọ́dì ẹ̀ lásán ni mo fọwọ́ kàn tó pariwo tí n bá bolé nǹkan ah! mo ṣì máa bu aṣèmáṣeré débẹ̀ kí ah, n ṣe ẹ̀. rárá o n ah, fẹ́ gbogbo yín o n fẹ́ gbogbo yín o mi ò mọ o báyẹn pé mo mọ̀ pé gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ ṣe ni wọn ò ní tẹ̀lé yín wá bí o. bọ̀dà sọjí ò sọ fún mi báwọn o wọn ò sọ pé mo bá mi ṣe gbogbo eré burúkú báyìí. kí ni sọjọ́ sọ fún ẹ̀jẹ̀ rẹ. wọ́n ní pé ọ̀rẹ́ àwọn o tó ń bọ̀ látẹ̀kọ́ ó fẹ́ fẹ́ mi o ó sì láìkì mi o kí n sì bá wọn sọ̀rọ̀ ó tán o èwo wá ni a máa fọwọ́ kan ara ènìyàn a máa fọwọ́ kan ara ènìyàn. ní sùúrù wípé mo fẹ́ ọmọ tó wà responsible nínú ìlú because ó ti yẹ kí n marry àwọn pẹ́rẹ́ǹtì mi ti ń sọ fún mi pé kí n marry but mi ò lè fẹ́ ọmọ lẹ́kọ̀ọ́ because èkó bó ṣe wáyé gbogbo àwọn ọmọ tó wà lẹ́kọ̀ọ́ náà ti lúlùkulù náà ti lù wọ́n nílùú bàrà ó lè bá kankan lé wọ́n nu gbogbo àwọn ọmọ tó ti dẹ̀ ní wọ́n tó mú wá sí ìlú yìí láti mú ọmọ because mo mọ̀ kọ́ ọmọ tó máa responsible ó wà lù yìí ó dẹ̀ sọ fún mi pé ó wà lára àwọn ọmọ tó responsible this is mo ṣe gbé wá bí ẹ lóòótọ́ ni ọmọ dáadáa ni mí ah, àwọn wọn ò tí jábàá lé mi o wọn ò sí wọn ò sí gbogbo àwọn ọmọ tẹ́ ń bá mi sọ. diola bó ṣe wà bẹ́ẹ̀ jẹ́ nìyẹn wọn ti jábàá lé ọkùnrin ò tí bẹ̀ lájọṣepọ̀ àrùn ni ah, àrùn burúkú ni àrùn tó burú ni ó ṣe wà lára èyí tí wọn ò tí bẹ̀ dàlú ó lè fa hepatitis B kí ni ń jẹ́ báwọn. ó àrùn tó ẹ̀bì gan-an ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá tún wá lọ pẹ́ lára ẹ̀ tó já nílùú èní sí àárọ̀ la àpàtà gbì gbì ibẹ̀ ni ikú ah! ní ìdẹ́fẹ́ kò kú torí kò sí kó lójú ẹ̀ bó ṣe wáyé báwo dà ló wà ń bẹ̀ o àwọn ò sì sọ fún mi pé mo ń fa kú o. nǹkan tó jẹ́ káwọn sẹ́ẹ̀tì yín tètè máa já ni orí pẹ́ mi wọ́n ń gùn ju àwọn tí ò já lọ. Ah, àwọn ò sọ fún mi pé ń fa kú. ó máa ń fa ìbálẹ̀ ìyàwó èrè ìbálẹ̀ ti pa àwọn ọmọ bíi méje kan lẹ́kọ̀ọ́ kódà wọn ọ̀sìn wọn wọ́n jòkó wọn nù ni mi ṣeré ah, wo sori èmi bí mi ṣe wà yìí lẹ́yìn yìí màá bẹ ṣe màá dẹ̀ mọ ẹ lọ sọ́dọ̀ àwọn òbí mi lẹ́kọ̀ọ́ wọn akọ́lé fún mi. wọn kọ́lé fún mi. tó o bá ti ṣe tún àti fẹ́ mi wọn ara lẹ fún ẹ ah. mọ́mí ẹ̀ wọ́n á gbé wọn lọ Dubai. ìlú òyìnbó kan. Ah, ìlú òyìnbó ni kódà wọ́n á wà tí mọ́mí ẹ̀ wọ́n á gbé yín lọ Canada. ẹ lọ jẹ́ yín fọ́nrin bẹ́ẹ̀ eh. bí ọlá jákínní jákínní má jẹ́ òpẹ́ lára ẹ̀ gbogbo àwọn olórúkọ ẹ mọ̀ age of eighteen náà ti já mọ̀ kó máa ń pààyàn. ó máa ń ah, pààyàn máa ń pààyàn máa ń pààyàn ah, diola eh, fọlọ́nsọ ó ti jà at age of seventeen ló ti. bọ̀dá tọ́jú òsì sọ ẹdúró náà eh, ah, ẹdúró náà. Omotila production. Oh. inú mi mo mọ pé mọ́nu ẹni bọ́dí o ọ̀pọ̀ wa láǹgá dánú délẹ̀ ọ̀pọ̀ rìn lóde a ò mọ̀ o ọ̀pọ̀ aṣẹ́wó o kí ló ń wá gan ọ̀gọ̀ aṣẹ́wó ọ̀pọ̀ aṣẹ́wó wo kí ló dẹ̀hùn wá o bàbá wo dáadáa olóhùn tó wá ẹni ò gbọ́ tẹnu ẹ̀gà alẹ́ yẹn o kò ń pa tó ìrìn àjò ládẹ̀ wá rìn láyé o ṣe mọ́ àjọrìn àjọrìn a ò mórí ọlọ́rọ̀ ibi màdé màdé o. Oh, oh èmi náà máa lògò mi o ayé lógún o ìbèrè lọ́gbọ̀n o ẹ fura ènìyàn ló burú jù ènìyàn burú jù ejò lọ ayé ó ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ o ẹ bá mi ò kí ló wá kiri o ọ̀ọ́kọ́ aṣọ ó wá ń kọ́ni ẹ̀ẹ́ wa nǹkan ni. òun wá. ọ̀yà sanjọ́. bákan náà lọmọ ìṣòrí kò síbi tá a ti ìwà gba dédé àti wá àti wá àárí o sórí ọ̀dọ̀ ìkan lára wa kọ́ra tí mo bẹ̀ bóyá ń gbà táwọn ò ti rí bí àìlọ́tẹ̀ ti máa kófìrí ẹ̀ olóhùn ò tiẹ̀ régún tó ń dájì kan olóhùn ò rí kò rà tó ń bọ̀. Ah, tèmi mọ̀ wá bá mi o ah, tèmi mọ̀ ti wá bá mi. ìbílẹ̀ wò lọ. nọ́mbà rẹ̀ ah, ò tún lọ́mọ. ibi la lè wá wọn sí náà. ẹni sùúrù eh. hòtẹ́ẹ̀ láti máa ń pàdé bẹ̀ láti ń bọ̀. Eh. a sọ fáwọn tó wà ń bọ́ jẹ́ kó yí wa wípé wọn ò sí ń bẹ̀ ẹ́ mọ́. ó túmọ̀ sí pé gbogbo nǹkan tó wá ṣe ni wọ́n ti parí ẹ̀ nìyẹn. Ah, ta ni wọ́n rò tèmi fún o. ní sọ òde tó tẹ̀ ẹ́ àná náà ti lọ. ẹ má okay. ó ké kí ni solution. ẹ eh, ìwọ ń tẹ tó ń ké níjọ́ kìnìún àná ṣé mo sọ pé bòdà gbadé wọn ò ṣe jẹ́ kọ́ lọ. Ah. ṣé wọ́n máa máa parọ́ ni ṣé wọ́n máa parọ́ ni ọlọ́ọ̀kan náà la ṣe kó ní. ẹ̀kọ́ tó ṣí yẹn lọ ṣóun sunkún gbégbére báyìí nígbà tó ń fún sí tó ń fún sí tó ń fún sí tó ń ẹ wo ẹsẹ̀ ìfowópamọ́ yẹn lẹ̀ solution ni ká máa wá báyìí kí la máa ṣe. ẹ wo kọ́tẹ́ mi fi balẹ̀ ṣe mo ti pe nọ́mbà nọ́mbà ò lọ àti wa, wá wá àárí ẹ máa wait ẹ máa ní sùúrù dáadáa dìgbà tá a máa fi rí tá a bá ti rí màá jẹ́ kó mọ̀ tá a bá dẹ̀ ti rí mi mọ̀ kọ́ mi fẹ́ ṣe sí o mi ò jáde máa tọ̀. ẹ ìgbà wo la máa ní sùúrù dé. ó ní mi ì mọ̀. Ah, ìyá mọ̀ jẹ mí o ìyàwó ẹyin lẹ́sìn tán mi lọ́bẹ̀ o ẹyin lẹ tàbí lálẹ́ ọjẹ ní sùúrù ẹyin lẹ tàbí lálẹ́ sùúrù kí ni wọn wà ní sùúrù ah! nígbà tí wọn débẹ̀ o lọ́gbọ́n orí tiẹ̀ kó máa ń ṣe dáadáa. ọdẹ ọlá solution ni kàmá mi ò ráyè gbogbo ẹkú tó ń sùn eh! ọdẹ ní sùúrù. ó lẹ́nu máa sunkún èmi oníkan tí mo ṣe sí ìgbọ́n mi ìgbẹ́ tí mo lè ṣe nǹkan tẹ́mi bá ti sọ lélẹ̀ bí a tó bá ti dọ̀la eh! kájọ lọ sí hòtẹ́ẹ̀lì tó máa ń dé sí mi eh! bí ẹ̀ka bá tún lọ tí mo tẹ́yìn méjèèjì jọ lọ síbẹ̀ eh. wọ́n á tún gbọ́ tí yín dáadáa wọ́n á tún ṣe nǹkan tó yẹ kó ṣe ká tún lọ sóòtẹ̀ àbí eh. eh, tó bá ti dọ̀la tílé wá pè mí kò má tún kún mọ́ ó ti kú ayé ah, mo mọ̀ ṣe sí ẹ ṣe ah. gan ẹ ṣe gan ah, ó dẹ̀ stop ẹ̀ Ah, kí ni wọ́n wá ṣe báyìí lébi tó yẹ pé mo mọ́ ta kọ́kiri nínú ìlú wa oh, yìí ni ní sùúrù ah, kí ni wọ́n wá sọ àmọ́ sẹ́lẹ̀ àlàyé mi ojú ló ti di o. ṣó máa gbọ́ tèmi ah, mo gbọ́ farabalẹ̀ kó gbọ́ tèmi èmi ní àbákan ṣó ń gbọ́ mo ní àbákan jẹ́ ká lọ lé ká ayé mi o ayé mi o. èwo nìyẹn ó wàá gbà báyìí ah, èkó yìí náà ah, mo tiẹ̀ rò pé yóò tiẹ̀ sọ̀yàn ni àṣejátijáti náà ni ó padà já sí eh, kó ìgan fẹ́ẹ̀ lè jùlù lọ ó dákun òun mọ bí tá a máa gbé ìgbà o. kí ló dé tó ń complain jùmọ̀ ipá tààrọ̀ ló ti complain tí mo ń wò ẹ̀ ta ló dá gbogbo eléyìí náà lẹ̀ ká ní mi ò lọ mú ẹ wá látàbúlé tí mi ò gbé lọ sọ́dọ̀ màdàm ṣé wọ́n máa lé mi kúrò lẹ́nu iṣẹ́ ni ó dẹ̀ ń kígbe ó sọ̀rọ̀ látàárọ̀ wọ́n fi mí lẹ̀ o tèmi wà lára mi náà o. kì í ṣẹjọ́ rẹ bí ò bá ṣe eléri ibú eléri ibú má ṣàǹfààní tó fún mi lóyún tó sá lọ kí o ní jẹ ọ níbikíbi tó bá wà kò ní yẹ ọ kò ní dáa fún ọ lálálẹ́ bá ní ó dáa fún ọ aláàárọ̀ òní tó dáa fún oṣù jẹ́. bàbá ọmọ ẹni náà má ṣe fún ọ. ọ̀rẹ́ mi bóun ṣé jẹ́mi ẹ̀rẹ́ wà. wàhálà kò wá o. àtàlù wájẹ. olóbùkún máa ń yùn ni. àwèrè ó gbé máa yùn àwọn olófo fọjọ́ kan ṣoríire fọjọ́ kan ṣòfò ni. n torí pé àwọn máa ń yùn lóòjẹ òòrè yóò dé máa ń kí ló yẹ tó ń ṣe pé nsìn o ò mẹ́gbẹ́ bàbá ọmọ ẹni ṣé ṣé ṣé ṣé tó bá wá wá nsìn tó gbé mọ́tò kan wá ṣé ò nífẹ̀ẹ́ ni. olórí kò máa yùn bàbá ti wà. Ah kí ló ṣẹlẹ̀ ó pẹ́ kó tó wá join mi náà. wọ́n lè kí n change aṣọ mi. o change aṣọ pẹ̀lú jàlámi àtòkù sí. mo ní láti look different. mi ò máa ríro eléyìí rí obìnrin tẹ̀lé boyfriend ẹ̀ lọ sí outing òun kó sí jàlámi olóhùn look different. ooo mo ti mọ nǹkan tó wà mind ẹ̀ obìnrin pé bá ṣe ń lọ yìí màá gbé ẹ wá sílé padà bá ṣe ń lọ yìí gbẹ òtẹ́ẹ̀ni straight abádẹ̀ ṣeré ṣeré báyìí orí ogún dọ́là nìyẹn o. èmi rẹ̀ rò pé ìdábà ti ṣe láti sìn sí ìjírọ̀lẹ̀ máa mú báyìí. kò jọ bébì kò jọ torí bí mi àti ẹ ṣe ń lọ yìí tó bá ṣeré fún mi dáadáa ó dàárọ̀ là ah. àbọ̀ tó bá yẹ kó fẹ́ mú báyìí ni tẹ́mi bá ṣeré tó bá dùn mọ́ mi ò wálé mọ́ o. Ah, ó kẹsí láìkí ní ìjú. wọ́n fi ṣe mí ni <laughs> anyway nǹkan tá a máa ṣe rè é bóyá tó bá dé òtẹ́ wà á wọ top mi àti boxer. ṣé kí ni kí wọ́n á ṣe ó nọ máa ń sí ah, ah, ò kiri mọ́ o wọn ò kiri mọ́ wọn ò lè wà á kú mo fẹ́ lọ sinmi kọ́mọ mi mọ́ lọ. àmọ́ máa kiri ni. ẹ lẹ o ẹ lẹ. kí ló ṣe ah, sọ́rí yóò burú. ẹ ya pẹ̀lú yóò sọ́rí yóò burú. ẹ má ya pẹ̀lú sọ́rí yóò burú. ẹ lè má ti sọ́rí yóò burú ẹgbẹ́ ni mo sọ bó ṣe rí ah, wọ́n ti lo báàbò. ìjàpọ̀ ẹ̀kọ́ ti lo pátá kan ní ìlú ọ̀gbẹ́ pé wọ́n fi ìbò ní ìbílẹ̀ ìdílé ìdílé. Diola ah, ẹ gbà mí kẹ́ Diola ah, irú ohun ẹlẹ́lẹ́yàwó lélẹ́yìí súnmọ́ ìtòdó ọlọ́run ọmọ ìmọ̀ dáná sunlé ṣì wọ́n lọ sùn ṣé wọ́n dáná sùn lẹ́fún mi ni ìgbà tí mo ní pé kò wálé kò sáré wá dáná kò padà sí ṣọ́ọ̀bù owó sun òṣì mi báyìí ṣé gbogbo nǹkan tó gbé kaná gbogbo ẹ̀ ló ti jọ́ lọ́sibẹ̀ ṣé wọ́n dáná sùn lẹ́fún mi ni tó wáyé pé mi ò tètè wálé kọ́. mo gbàgbé sùn lọ mo ti gbàgbé mo gbé nǹkan kaná. o gbàgbé pé o gbé nǹkan kaná ṣé rí pé mo òfò lélẹ́yìí tí bá ní kí n wẹ̀ mọ́ máa máa lù ẹ̀ pa tẹ́lẹ̀ kọ́kọ́ lọ́wọ́ ọ̀gá lọ́wọ́ wàhálà tó sí wàhálà èmi náà ti lù sí mẹ́kúrò lọ ṣe láti dà sí tù. ṣé ò sí ma because mo ṣe ń gbọ́ kọ́ yín yẹn mo ń gbọ́ ẹ ti gbé lọ sí hospital mo ti ń bọ̀ ẹ gbé sọ because kọ́ yẹn wà hypertensively so ṣé kò sí ma gàjẹ Ọlọ́run kó ṣàánú yàn ni àmín má jẹ́ kéèyàn dáràn Ọlọ́run má jẹ́ kéèyàn ṣòro dáràn àmín o àmín ṣé bí di ni láti ọjọ́ tó dẹ̀ ti wà nílé tí mo ti gbà sínú ilé kò ní gidi kan fún mi kò ní iṣẹ́ gidi kan tó ń ṣe fún mi nílé gbogbo nǹkan tẹ bá ní kó máa ṣe báyìí ó máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ó máa ṣe sí sí sí ní díẹ̀ ni tábà wà ṣọ́ọ̀bù náà mo yẹ máa pariwo tí mo máa fẹ́ fún nìyẹn tẹ bá ní kó ṣe nǹkan kò ní ṣe kó jáfáfá pẹ̀lú ẹ̀ can you imagine wọ́n kọ̀ déédéé pè mí sí kejì ẹ̀ ló déédéé pè mí sí wọ́n ní wọn mọ nǹkan tó ṣe pé ó kọ̀ déédéé dákú ní ṣọ́ọ̀bù. ó déédéé dákú ẹ̀sìmá yẹ gbogbo ẹ jẹ́ ká gbégbé lẹ̀ I cannot imagine anything. gbogbo ọmọ tẹ̀wé ọmọ wèrè mà níwọ̀n ojú báyìí lẹ ti mọ̀ pé ṣìnà ń kojú ọba ìlànà ọmọ yìí mi. gbogbo ètò ìṣubú tó ṣe kẹ ó ti lóyún ni ó ti lóyún ni ṣé àwọn ọmọ wọn ń ronú àwọn tó máa ń ṣá wọn tá a máa nà wọn yẹn náà máa sáré mọ́sàá ọmọ yẹn odò máa níwọ̀n bẹ́ẹ̀ ṣáwọn ṣáwọn ò lè nípa excuse me oyún bíi ti báwo ṣé oyún máa ń fò mọ́yàn lára ni oh. ah, irú àwọn ọmọ yẹn kí ni nǹkan tó ti mọ̀ báwo náà ṣe máa dédé lóyún báyẹn. Ah, ẹ máa wo madam wọn mọ fifteen àwọn ọmọ yẹn àwọn táyìgò lè súnmọ́ wọn ń wọn. it's okay please. ok madam ẹ tún gbà mí gbọ́ kí lè máa fún mi tó bá jẹ́ kóyún ni. Ah, please ah bí wọ́n máa sọ nǹkan tí mi fẹ́ gbọ́ ìsìn. ọ̀rẹ́ hmm. ma. lóyún kẹ. fíìmù náà ṣe rí ni. Bolo, I don't even understand. Results won't wait now. Ṣé ìwọ nínú àmì ìbò ni wọ́n kọ́kọ́ fúnra ẹ̀ wà báyìí sí? Ó wà lọ́nà. Ṣé ó ṣe ń yẹ̀ lẹ́nu? Because mò ń wò wípé ṣé Rudi ọlá yẹn ṣé òun ló yẹ kí oyún máa wà lára ẹ̀? kí ni nǹkan tó kí ni nǹkan kí ni nǹkan tó sùn débẹ̀ àtìgbà tó ti wà nínú ilé náà kò ní ìwúlò gidi kan fún mi ó máa ma ṣe di ẹ ló máa ṣe sí ẹ ló máa ṣe sí kẹ tó ran oníṣẹ́ kékeré báyìí ó ti sùn kẹ tó ran oníṣẹ́ kékeré ó ti tó gbé lọ. so definitely um, tilé wá fúnra rẹ̀ gan mọ̀ mọ́ wá sílé kó bá ṣiṣẹ́ nìyẹn because based on the result wà lọ́wọ́ mi ṣe wà sí lóyún kó tó débì náà oyún ó gbóyún ó débì ni. a ní nǹkan tí mò ń bá yẹn fà náà nìyẹn pé ó mọ̀ mọ̀ ṣe kiri ni ó mọ̀ mọ̀ wá ti ọmọ yẹn sí wa lọ́rùn ni because ó máa ti mọ̀ pé oyún ti wà lára ẹ̀ kó tó di pé ó mu wá sínú ilé òdè mọ́ lóyún òdè wá ti sí lọ́rùn báyẹn kí ló expect ṣé kí n máa tọ́ wà ní good plans fún wọn bó ṣe fẹ́ tún ayé wọn ṣe fẹ́ kí wọ́n rìn láì fún wọn wọ́n á ti fi ní gbèrègbèrè bá yí ara wọn jẹ ta ló mọ ibi tó rìn lọ́rùn ìbọn tó ti lọ gbóyún egbèrè wálé báyìí. kò tiẹ̀ sí tó kàn nínú ibi tó ti róyún egbèrè oṣù. anyway that, that's a problem so darling kí ni o what's the conclusion kí ni plan ẹ o ti ṣe ẹ o ti ṣe ẹ kí ló fi máa ṣe sí báyìí. èmi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe sí ju pé tí ó bá ti gbádùn tó ti kúrò lọ sí tòun if that's what you want I mean because mi ò ní mi ò mọ dábẹ́ kọ sí pẹ̀lú ilé kò sí ní mi rárá máa tó yẹn wọ́n carry out now dání. èmi kẹ. ẹ̀rọ òun ni wọ́n wà gbà báyìí mo wà dárò. kí ló ṣe ẹ ṣì wọ́n bíbà ẹ ṣì wọ́n bíbà tẹ́ ẹ sunkún ẹlẹ́lẹ́yà ẹ jọ kí lẹ́nu rẹ̀ kí ló dé tẹ́ ẹ sì palẹ̀ ẹrù mọ́ kẹ́ bọ́ta. mọ́mí ẹ má bínú o mo ń wò bóyá kẹ́ ẹ mú mi padà lọ sí hospital ẹ dákun mọ́ ń wò kẹ́ bóyá kẹ́ ẹ mú mi padà lọ sí hospital kí wọ́n wá bá mi yọ kíní kúrò nù mí kí n lè ṣàpṣàpù padà ẹ dákun ẹ mọ̀ lè wá jáde. kò ní da kò ní da fún olórí burúkú tó ti kíní ìbọn rẹ olórí burúkú tó wù ẹ ṣùṣùṣù tó mú lágbọ̀ndókò ayé ẹ kó bàjẹ́ báyìí kò ní dáa fún kémi mú ẹ padà lọ sí hospital kémi lọ rè bẹ́ẹ̀ ṣẹ́yún kó lè wà ṣáṣà sórí pálá kò bá ní wọ àtiwọ àtiwọ àtiwọ sórí pálá kò bá lẹ́yìn méjèèjì tó sẹ́mi ni mo fi síbẹ̀ tí mo fi fẹ́ bẹ yọ ìgbà tó ń gbà ó mọ̀ náà ìgbà tó ń rìn fún ẹ lára ṣé ó mọ̀ ni ó mọ̀ kó báyọ̀ máa ríre kó wá lọ yọ ní fatọ́ kó kú dànù síbẹ̀ káwọn mọ̀lẹ́bí ẹ̀ kọ́ máa máa ní ẹ̀mí lára mi bẹ̀ kọ́ máa pariwo lẹ́mi lórí kọ́ pẹ̀mí lẹ́jọ́ àbí mi ò lè jẹ́ kó wá kó bá mi tó ti gbọ́ oore ni mo ṣe fún yìí méjì ẹ lè wá fi oore kẹ wá sọ gidi mọ́ mi lọ́wọ́ ẹ kú ẹrù yín lẹ́rọ̀ kẹ bọ́tà sórí kémi jọ. kò síbi tẹ́ máa lọ. kò síbi tẹ́ máa lọ. náà ṣé ti ṣé nǹkan tó ṣe yìí wọ náà nínú ara ẹ̀ ṣódà ṣé o fẹ́ sọ wípé o mọ̀ pé oyún wà lára Adéọlá kó tó di pé o mú wá sínú ilé ẹ̀kọ́ mọ́ wá ṣiṣẹ́ ṣé nígbà tí mo sọ fún ọmọ mi ní ọmọ ọ̀dọ́ wá bá wá boyún wá mu wá bá mi nínú ilé àti ẹ̀dúpẹ́ tó jẹ́ pé ẹ̀ tí mọ́ mi lọ́rùn kan sọ wípé ọkọ mi ló fún lóyún torí kò sí tí òkú wẹ̀ ní ọmọ lórí burúkú kò sí ìtẹ̀lẹ̀ ṣe kò sí wàhálà ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí bí lèmi ṣe mọ́ tónítóní mi ò fẹ́ àpá ẹ̀jẹ̀ nínú ilé mi ò fẹ́ stéènì ẹ̀jẹ̀ nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé mi ò fẹ́ lù yín pàdé ibi tẹ́sẹ̀ máa máa jáde lára yín tó ẹ tètè bọ́tà lẹ́rọ̀ báyìí tẹ́ ẹ bá fẹ́ kí n gba ẹ̀jẹ̀ lára. èyí lọ kẹ́kọ̀ọ́ pàǹtí yín kúrò nílé ọmọ fọmọ àdáwọ̀ màá ti kékeré ṣèṣe kúṣe ọmọ ọdún mélòó làwọn olórí burúkú méjèèjì tó ti ṣèrànù bùkátà wọn náà ló rún rẹ lẹ́yà olórí burúkú àwọn àwọn wèrè tó ń bá yín lọ pọ̀ gọ́pá. Ah, eh, tìlẹ́wà. Omotila production. ẹgbẹ́ ni ẹ ọmọ ìjà fún ẹ ní nǹkan tó bá mú náà. ó ṣọ bọ́tí nǹkan tó ń sọ yẹn yà mí lẹ́nu ọmọ tẹ gbà tó ń bá ẹyàwó ẹ ṣiṣẹ́ tó dẹ̀ gbọ́dọ̀ yín olórí. ṣé o ti lóyún kó tó dọ̀dọ̀ yín ni. Uh, the point is that gbàtà àgbọn wa fi gbà uh, observe àti bẹ́ẹ̀ sì ni yọwọ́ àwọn symptoms kankan so ìyá ṣe ó lọ ṣe test fún a discover pé ó ti lóyún kó tó dọ̀dọ̀ wa gan so a gba àwọn àtọyún náà ṣiṣẹ́ mi. kí ló dé ẹ wà ní ah, ó lè tẹfẹtẹfẹ ọmọbìnrin náà as a matter of fact my màá gbé bóyá duration pregnancy yẹn ó ti wáyé kó tó dọ́dọ̀ wa ó fẹ́ lè sọ pé mo fún lóyún ọmọ bọ́ jealous na ó lè dànù ó lè ní. ó mọ̀ pẹ́kùn ni ẹ. Hmm? ó mọ̀ pẹ́kùn ni ẹ. no as a matter of show me your friend and i will tell you who you are. yéé ti wọ́n mọ̀ wọ́n mọ̀ ló gbé òkè tì. ẹjọ́ mi kọ́. Ah. ẹ bọ̀ kí ni nǹkan tí wàá fẹ́ ṣe sí báyìí because oh, mi ò pé yẹ kọ́mọ yẹn lọ bẹ́ẹ̀ mo ti gba nọ́mbà so màá mú nǹkan tí mo lè ṣe fún because between you and I mi ò kọ́ ọmọ yẹn níbi tó lè lọ kéèyàn kàn ṣe lóore kó máa yorì hmm. dẹ̀ lórí wà. bẹ́ẹ̀ni yorì hmm. lórí ń wọ́tàn. bẹ́ẹ̀ni ṣèlú kó bá lè rí orí gbà ní. Hmm, but it's a good one it's a good one sincerely it's a good one. ọkọ yà mí lẹ́nu pé yà á fárí yàtọ̀ níbi àìrọ̀ ah, you have to leave my house. Ah, ah, Mm, well, but I, I think it's very necessary. Act fast. Mm, I will. I Mm, I will. Fast. Sure will. Sure will. For sure. Oh. Oh, there is no mm. oògùn kankan náà. Mm, mo lè mú sí. Bí a ti bá yẹ Rẹ̀mí, Rẹ̀mí ò sí lé. Ayọ̀ ẹ̀fẹ̀ sí lé. Eh, Rẹ̀mí àwọn onífẹ̀ẹ́ Rẹ̀mí àánú ah, obìnrin ah, mi báwo jẹ́ bá dùn òkúta mi tẹ́lẹ̀ fún Báwo wá Rẹ̀mí Rẹ̀mí ló lè ṣe. Wọ́n fi lò wá àjẹkọ́ bẹ̀rẹ̀ kó wa. Eh, Ẹ̀rìn náà wà yẹn náà. Àyọ̀ ah! ìṣe mọ̀ pé mi o. dúró ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ mọ̀ pé mi. àní ẹ mọ̀ pé ẹ mọ̀ fọwọ́ kàn mí àní ẹ mọ̀ fọwọ́ kàn mí. down calm ita ló wà you're not in Lagos take gbogbo ẹ change ah, kí ló ṣe. èmi ò mọ̀ gbọ́rú nǹkan bá òun rí ilé ayé mi ah, tẹ sọ pé ẹ bá mi lájọṣepọ̀ pẹ̀lú oyún inú ṣé ẹ mọ̀ wípé irú nǹkan báwọn ó máa ṣàkóbá fún yín ni yóò ṣàkóbá fọmọ inú mi yóò tún ṣàkóbá fẹ́mi fúnra mi. we don't be primitive ó ronú àwọn àròsẹ́yìn nìyẹn nowadays kò sí àkóbá kankan bí kankan listen mo fẹ́ máa tọ́jú ẹ ni kí n tọ́jú ẹ̀ kí n tọ́jú ọmọ ó gbà pé ẹni tó bá sùn tó ní lọ́mọ máa ń jọ ni àmọ́ kọ́ mọ́ fara mọ́ mi kó tó wá sáyé kó tó dáyé tọ́kọ́ tó lò mọ́ dádì kí màá tọ́ máa jọ máa pẹ́rẹ́ ní my daddy my baby my baby my daddy kò yé ẹni lẹ́sẹ̀ lẹ́sẹ̀ bóyá wàá ṣe ó yẹ kí àwọ̀ ẹ̀ dùn jù báyìí lọ kí your brain status ẹ̀ kókó level tó wà tẹ́lẹ̀ kó náà di pé o ti di adé o ti lájẹ́ lórí yọrí look at me ah mi nǹkan fẹ́ wicked ni o tó bá fi dáadáa àwọn ọkùnrin tó wà wá ní kó lọ yọ ni bọ́ ìtọ́jú èmi náà kò fẹ́ jọ́kùnrin tó jẹ́ pé olórí burúkú rà ní kí n pa odidi ọmọ díẹ̀ kí bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ kí n gbé gbogbo bùkátà yìí ẹ̀ ó dẹ̀ tún ń ṣe bí kinní. ìgbọ́n ti gbìyànjú rẹ̀ gbìyànjú rẹ̀ kọ̀ náà ní í sí. kò yọ kó lè bá mọ̀ pé ọlọ́run ní ètò àti àkọsílẹ̀ fèmí àti ẹnìyẹn ọmọ tó lágídí bóyá bóyá ń da kinní kó ń kó dání you gave to me ni you don't understand so jẹ́ kí n máa tọ́jú ẹ all this tó ń sáfù yẹn jẹ́ kó mọ́ra láti sìn lọ kí pé bóyá nǹkan kan bẹ̀rẹ̀ ti bẹ̀ jáde mo kàn fẹ́ gbé bùkátà yẹn ni jẹ́ àtìtì lọ bẹ̀rẹ̀ jáde kó jẹ́ kó mọ́ra ẹ mọ̀ ṣe bọ́ òun ẹ mọ̀ fọwọ́ kàn bá ọ lọ. wá ó yá wá gbowó mọ́tò owó ọkọ̀ nǹkan ah, ṣe o láì jẹ́ ríyàn máa yọjú bẹ́ẹ̀ bá ní ìgbéyàwó. bá bọ̀ níbi tí mo lọ nù. n ò rírú rẹ̀ nílé ayé n ò gbọ́ rí báyìí nílé ayé pé kí ọkùnrin mọ̀ pé obìnrin lóyún o oyún olóyún tí ò ń soyún rẹ̀ kó tì súnmọ́ ọ sọ wípé òun bẹ́ẹ̀ nìyẹn lájọṣepọ̀. kálẹ̀mí ti mọ̀ pé báyìí ni gbogbo ẹ̀ ṣe máa rí mi ò bá má ti fọwọ́ sí i mà mi ò ní jẹ́ kó lọ ó ga o. yà mí lẹ́nu. kí la máa wá ṣe báyìí. àtìgbà tí mo ti kúrò níbẹ̀ ni mo ti ń da gbogbo ẹ̀rù o ìwọ náà wo orúkọ tí mo wà yìí ẹni fún mi lóyún àtòkù rẹ̀ àtàyè rẹ̀ n ò rí mọ́ mo jàjà wàá réyàn kan tó ní òun ò fẹ̀mí pẹ̀lú rẹ̀ ah, èmi ń wo bóyá kí n tún irú ara mi pa o ah, bóyá kí n gbà fún un. ṣé o fẹ́ gbọ́ tèmi mo gbọ́ ni o ṣùgbọ́n èmi ò tí ì gbà. ọ ìgbà. mi ò gbà o. ah mi ò gba ọkáró kínní dáadáa o. pẹ̀lú gbogbo ìyà tó ń jẹ́ wáyọ̀ ìgbà. Eh, ìwọ náà wo irú ilé tá à ń gbé bóyá ilé àbẹ̀rẹ̀wọ̀ ni o bí ilé àkọ́kù ni o bí gáràjì àbí gádà ni wọ́n ń pè ní o n ò mọ̀ àtàkàn ń wọbì kan kàn ń sùn èmi ò mọ̀ o n ò mọ̀ pé ebéko ọ̀hún ṣe wá ríre o n ò mọ̀ pé bí àṣẹ mọ́ ń jẹ wọ́n lẹ́kọ̀ọ́rẹ́ o. kí ni ká wá ṣe báyìí. wọn náà wò látàárọ̀ báyìí olúwẹ ò jẹun nígbà wo lọmọ inú olúwẹ ò ní dárun jẹ ó mọ wàásù ẹ̀mí o. mo hmm. tọ́ ló sọ but mi ì tí gbà ṣó tẹ̀ mọ́ débi tó sọ yẹn ṣòmọ̀kan tí mo ń rò ìyá tó wà níbẹ̀ bóyá kí ló ń rò èkó sì náà ni kí ló ń rò ó mọ nǹkan tí mo ń rò àlébi ń pa mí. ẹ ah. ṣíbí ká lọ bá wọn bóyá ó tẹ máa fún wa lóúnjẹ àbí snacks or anything ebi ń pa èmi náà nà ah, ó. dàjà lọ ń gbà wọn. da da Omotila production. Jùwọ́n jùwọ́n. Everybody. Fat ṣé kí n má tọ̀? Inú mi mo mọ mẹ́mọ́ nu ẹni bọ́dé o. Ìbílíbẹ̀ o. Ìlú ìbá o. Èmi ò ṣọmọ ìlú yìí o. Ah, ọmọ Èkó lèmi. Èmi ti ń gbélé kò sí i. Before five years ni èmi ti gbé lẹ́kọ̀ọ́ eh? mi ò sọmọ ìlú yìí o. Ah. èkó ló ti wá síbí. èkó la ti wá. Eh, a jẹ́ pé àwa la wá ríra wa o àwa la wá ríra wa olóògì ni ti rọmọ ẹkùn àwa la wá ríra wa mò ń sọ náà mi ò lè ṣe é mú ọjà ọjà ọjà ọjà. gbogbo tí a production. fẹsán ní dàbí àbẹ̀rẹ̀ kábẹ̀rẹ̀ kábẹ̀rẹ̀ èmi ò ráyè wúre ntẹ́mi ní di omi ní nígbà tí ìdàgbàsá mo lè nà ọmọ mọ́jú tí ní sẹ́yìn padà náà. inú mi mo mọ mẹ́mọ́nù ẹni bọ́tò. abẹ́dì abẹ́dì àmà ṣe ipá. bébì ọkọ̀ wa lágbá dánú délẹ̀. owó ti sọ̀rọ̀ owó ọ̀sán pa owó yẹni lọ palaja tó fẹ́lẹ́ owó torí pé ó dẹ̀ mọ́ mi ni o èmi tó ń wo yìí ọmọ òkú jẹ̀bùdànù ni mí yes owó wà lọ́wọ́ mi ẹ bá mi ná sórí bó ṣe wà bó ṣe bíl mi ẹsẹ̀ tó bá ṣeré fún mi normal bíl tó bíl mi ni máa fún ẹ àmọ́ tó bá yẹ pé o bíl mi o jẹ́ kí n ṣeré fún ẹ wọn náà wá ṣeré fún mi wá lọ pa mí láyé o lọ nà mí mo lè tan sẹ́ẹ̀ níye tó bá ní kí n fún ẹ mi mọ owó kan láì kí n kí ló kàn mí èmi èmi àpà epo wà lọ́wọ́ mi bá mi là ó ó yà ó yà lẹ́lẹ́yìn ló fẹ́ tàbí ló níwájú báwo ló ṣe láìkí ẹ̀ ṣé kìí ṣe bẹ́ẹ̀ni. yéè ah kọ́mà kọ́mà. mi ìṣeré oníṣòro mi ìlágẹ̀rẹ̀ oníṣòro kiri. after i don tell una say make i no carry man do day break for my house only short time make dem come make dem pay make dem go. Eh? if na wan do day break hotel full everywhere wey una fit go eh kí ló dé na only my house dey i don warn una i don warn last one wey i go talk be this one. sẹ́ẹ̀rì mọ̀mọ́ tíá látijọ́ tẹ́ ẹ ti wọ́ ọ̀nù wa wípé káwọn mọ̀mọ́ gbéyàn sùn lémọ̀lẹ́mi ò ti gbéyàn sùn ifun rosco mi gan tó wà àwọn baba láyé tèmi tó fẹ́ sùn lálẹ́ àná bíi twelve am mo lè dànù kọ́ lọ gbé káàbù kọ́mọ kọ́ ilé rẹ̀ èmi ẹ ṣe irú ẹ̀ o. wo ọmọ ìbàdàn mo trust you. ẹhẹ Lamborghini who never pay my money among them na dem na you sabi your pikin dem uh-huh. na àwọn náà ni àwọn olóòórùn àwọn ṣòfrí na Fasha and Evelyn o they never see money pay they never drop kobo you trust me na èmi Lamborghini fún ara mi mama me don pay your money i don settle your bill omobado don pay your money calm down babe na wetin sars sef don pay na dem na wetin sef i don tell you say make you no dey follow me talk like that kenny wetin be the thing mama no vex na 5k my money remain na this week i go carry your money come give you you sef you know say i no dey do like that. no vex you no dey ever get money for your life you no dey do wetin come out twenty thousand for one month you no see pay hey ma tell you something eh if this asewo no good for you if you no fit do go church dey dey find member for there no be by force to do asewo. mama shebi me don beg you i go pay i dey no vex you my money i wan see am you nko you know say i dey sick since all these days i go give you the money when i get you don always life i don't know say two of now. Now the same thing and i don't tell your friend He get where e dey find member ase won work eh Not be by force o oh. me na find my money for me i go give you the money. I tell now. You know the way i say. this my house Now this my body <laughs> I go if you know say you no fit do anything I beg. go to where i tell your friend make dem go i go give you the money i don't tell you na my my own mama ti ayo fun last last we go dey alright how much you want to cast gbẹrẹ fún mi ni yóò bẹ inú sẹni ẹyin kẹ ti sún gbẹrẹ see ra ẹyin kẹ tó mọ sí fún yàn. àbọ̀ fẹ́ dà fún mọ́ bu mi o. ẹ máa tún lè wá bu mi o. fine ah. boy How do you like don't like shadow. Check me out now. Wetin dey your body say? Ah, I will give you better styles. I give you styles, so it could be like seeing a trailer ah, jam. Ah, ah. hmm, check me out now. Me, I'll be fresher. Ah, be fresher. Ah, it's in the world. Ah, ọ̀dọ̀ wa lẹ ń bọ̀. Àbí afẹ́ bu ló sẹ́ ẹyin ni. <laughs> Eh? Mo fọ ọmọ Ìbàdàn ni. Ọmọ Ìbàdàn ni. <laughs> Ẹsẹ̀ kì í wá o. Ìbàdàn ni. Àwa kí ló bá dé? Ten thousand. Ẹgbẹ̀rún mẹ́wàá. Ten. Tọ̀sán kí ló ṣẹlẹ̀ arábàdàn ni ó pé rẹ̀ ìbàdàn lè tó yẹn ìbàdàn kí wọ́n mú nǹkan. àbẹ̀ wa gbà mí jẹ́sẹ̀ sọ́ọ́lẹ̀ mo wọ́n wo road mo wọ́n mọ́tò wa ni mo mọ iye tí mo wọ̀. last time tí mo wọ́n bàdàn one five mo san àgbà pé kò la wà ìwúkọ ni kò ló yàtọ̀ afẹ́ túbè. Eh? túbè. ẹsẹ̀ seven thousand. túbè. seven thousand. máa yà fọlẹ̀ dùkún. ìbàdàn. ẹ̀yin mo jẹ. ìbàdàn. ìkànnì wetin dey now ọmọ lọ jókòó dàbí bí ní ẹ pọ̀ jù ah màmá síta ọmọ rẹ̀ ebe oya let's go na mo dey sure. alaye calm down. ah last time you know what? lọ fún mi lẹ́rùn mi You see, level yẹn mọ́ o. as per say i don't high. Ah, i top i don dey next level i will do you better today jare. ọmọ mẹ́wàá lówó oh, mi. Yeah, ṣàwà o ṣàwà. ebe. sú mi o ó mọ̀ wá sú mi o ẹ́ eh, mo pè pèpèpè lánàá wọn ò gbé èmi ìbáyìí nọ́mbà wọn ò tiẹ̀ wà lọ́mọ rárá bí wọ́n ti búlọ́ọ̀kù mi kí n ba lè má rí wọn pè ní. ó dàbí kan wọ́n ti búlọ́ọ̀kù ìwọ náà wò ó ní kó wá gba owó lánàá ó pè títí títí títí kò pig ó tún dé ní ìsìn alọ́sọ̀tẹ̀ tó máa wà wọ́n ní kò sí bẹ́ẹ̀ a tún tún pè lé ní again Phone ẹ̀ ò lọ definitely ó ti búlọ́ọ̀kù ẹ̀ nìyẹn ẹ̀wọ̀ kan tí mo ń sọ fún ẹ mo láwọn ọkùnrin wo ṣe ń trust báwo trust ọkùnrin onírárá o eléyìí wá òkè ó máa tọ́jú ẹ ó máa ṣe lè náà wò kan tó ti ṣẹlẹ̀ èmi tiẹ̀ ní àbá kan èmi feel pé bóyá ká lọ sílé ilé wọn àbí ká lọ sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ká lọ explain fún wọn ó tọ́ ni nà àbí kí la tún fẹ́ ṣe. irú ọ̀rọ̀ òpònú wo ni kí n lọ ṣọ́ọ̀bù ìyàwó wọn kí n wá ní ẹ̀yìn èmi o èmi mọ̀dé o. ẹ ọkọ yín o ó wá bá alájọṣepọ̀ o pẹ̀lú oyún nù o àdàkùn ń lè ń lè ṣerú rẹ̀ wọ́n rò pé bani ló kọjá ni n ò lè ṣe n ò lè ṣe o wọn tiẹ̀ wá tiẹ̀ wá súnyàn o. ibi tí mo sọ fún ẹ wọn ní tá bá ti rẹ́dì ká máa lọ bẹ́ẹ̀ ọ́fíìsì aṣẹ́wó. Ah, kí la fẹ́ ṣe yá pọ̀ já lọ bẹ̀. kí n lọ sí ti aṣẹ́wó pẹ̀lú nínú. nígbà díẹ̀. Ah! mo mọ̀ wá dáràn o mo mọ̀ wá dáràn àbí ni mo tẹ̀ tí wọ́n bọ̀rọ̀ àbí iná ah, àbí irú ìlú Èkó wo mo wá wáyìí kí n lọ ṣaṣẹ́wó pẹ̀lú oyún nú kí tún lọ ṣàṣẹ́wó kí ló dé tó ń kí ah, pẹ̀lú oyún nu èkó náà ti bà ayé mi jẹ́ o àgbo ah, ni mo wá bára mi báyìí àgbo ni mo wá bára mi àkí ah, tún lọ ṣàṣẹ́wó. Hmm mo wà dáràn ayé mi mo wà ta sílùú èkó tí mo wá yìí o ah, kí n lọ ṣàṣẹ wúwo ògbóró rẹ nínú oyún kí o tún mọ ṣàṣẹ wú. ìgbà tó sẹ́pọ̀ ò ṣe báyìí kí la fẹ́ ṣe. Ah, ayé mi mo wà ta báyìí o. ṣebí fúnpá díẹ̀ ni. Ah, ọlọ́run kí ni wọ́n wà ṣe sọ́rọ̀ ara mi báyìí o mo dáràn. hey girls ṣé ẹ notice kankan.

wọ́n mọ̀ràn bí ajẹ́rìí jìnfà. Mm. Mm-hmm. if i talk now I go say that too dey talk i they complain say eh suspect baby Okay. Now no they see anything. Ah, ìwọ kúkú mọ̀ mi mo mọ̀ pé mo dó lóyún ọjọ́ come on. Mm. ah mamo wetin you know, know for this area Now you go see this one Now you go see that babe no dey mamo i hate you i hate you Don't do Don't do Don't do i say i see something. rango you know say lambo gẹ́mì lambo léèsì lambo àkàtì ẹ̀ ti ta ó gbé ọsẹ pẹ̀kọ̀ ọmọ ọ̀sán tó bá rí so ọ̀sìn jù ni ìwọ́n mo lóyún ọjọ́ kan lẹ́ o a sì mọ̀ gba ti yín nígbà yín náà lóyún half day amọ̀nù lè. babe if na that one you wan count you no go fit count am finish o. Uh, oyin mo lè ṣe bẹ̀rẹ̀ ni. àwa mọ̀ mi ò tí ì yọ tán. a ṣe aká àmúyẹ àwọn tẹ yọnu sálángà ni. táwọn ọ̀nà kò sáyé o. àwọn fọ́ọ̀sì tó yínú sálángà wọ́n ti lọ yunifásitì wọ́n ti jáde graduate. babes babes. Ah! wey be say una like to dey talk talk like parrots No, everything wey una see una go talk wetin dey happen for here when una dey too dey talk. abi you wan join ibadan campus. Ah, na why lamborghini eh. wey dat guy wey i ah, say so wey be my friend abeg abeg no be from the same town na. bàbá eh? ah, ẹ eh, mi mọ bẹ máa ṣe ẹ ní kánà náà ni ẹ wà ní. ọ̀rọ̀ bẹ́rẹ̀ àmọ́ sí ẹ yóò yé mi o because kò yẹ kó jẹ́ same time pẹ̀lú time tọ́rẹ́ mi kan mo party sí. ọ̀gá nǹkan tó fà gangan ni pé forty one days ni so ngbà tán dẹ̀ ń sọ̀rọ̀ yẹn máa pè àpẹ́ ọ̀gá mi máa wá mo ti fi ń fọ́nbù gan. no nǹkan tó ṣẹlẹ̀ ní gbọ̀ngàn yẹn close mọ́ mi gan he's a very good friend of mine ìjọ ìnú fẹ́ ṣe wedding so mi wá wò pé báwo yẹn fẹ́ ṣe and then the distance. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kò close mọ́ yín tó mi ẹ gbà ipò rẹ̀ yín ẹ máa ń yáwó lọ́wọ́ ara yín ó lè gbó lọ́wọ́ ẹ lè gbó lọ́wọ́ ẹ Eh, èmi mò ń ṣọ́ ẹ̀mí tìyìn tẹ́mi ò bá ṣọ́ ẹ̀mí kò lè rẹ́mi máa yá lówó ẹ máa wá ní sa o. inú kí n tó mọ ẹ mo ti mọ ìṣe kí mo ṣe mọ. lẹ́yìn ìgbà tí mo mọ̀ yìí tí n bá fẹ́ ràn yín lọ sí ibi tí ó ẹ̀kẹ́rẹ́ lọ màá ti ṣe but mo wé pé. you want to kill me. Ah, uh, uh. èmi ò lè pa kí mo fẹ́ pa yín fún èmi. no no no it's no problem alright a máa sọ ti bá dé. ẹ jẹ́ kíyàwó yín lọ sọ́dọ̀ rẹ̀ yín kẹ́yìn wá sọ́dọ̀ mi. tọ̀dọ̀ mi lè máa wà ṣùgbọ́n mọ̀ pé mo lọ́gàá so kí ni wọ́n fẹ́ sọ. kì í ṣe ọ̀rẹ́ ìyàwó mi. ẹ má wọrí. ọ̀rẹ́ ẹ ọni wọ́n sọ. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló fariwo báyìí. ọ̀rọ̀ kìíní burial arrangement mọ́ mi là ń sọ. mo dẹ̀ ti bá ẹ máa argue lórí ẹ jù because mi fẹ́ kẹ́ ní depression lórí ọ̀rọ̀ mi. kí ló ṣẹlẹ̀. Ah, ah, depression ò dáa depression is coming of eh, frustration. it's okay it's okay a mọ bá ṣe máa sort it out. mo ti bá yín tò káwọn wá sọ́dọ̀ mi kẹ́yìn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn ẹ wọ àmọ́ yẹn o tún ti gbàgbé fóònù ẹ ó ti ń ríǹgì látàrọ mo fi sáré mo wá. mo rò pé mo mú ní ọ mi mọ kí mi mọ my laptop àbí mm. thank you dani sórí tí n bá dé a máa sọ yẹn ẹ bá ń gbèsè bá dé a máa sọ̀rọ̀. ní tíjà sàn ti pè mí tó yìí pé pè pè tó lè tó yìí fún. mi ò mọ i don't know the mad office might find out wọn bí wọn ti respect mi ni anyway let me be on my way màá rí ẹ tí n bá dé now. Ah, ọ̀gá mo ti mo ti pago mo ti pépèpè látàárọ̀ ẹ gbé kọ. èmi náà ṣe ń rí mi square tó pọ̀ rẹpẹtẹ ni kí ló dé tó ń pè tó ń. ọ̀gá ó ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. kí ló dé mi ló ó ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀ tó ń bí ẹlẹ́ẹ̀lẹ́ yìí. ọ̀gá àárín fáìlì ẹ̀kan báyìí gbé jáde lọ́fíìsì. kí ló máa ń ṣe yín gan náà gbogbo ọ̀gá àwọn tá máa ń gbà gan kí ló máa ń ṣe wọn ẹ kí alẹ́ èso bọ́ọ̀lù ni màá lọ excuse me kí ló ṣẹlẹ̀ o lè bọ́ọ̀gù lọ́fíìsì náà báwo ló yẹ ṣẹlẹ̀. ọ̀gá ọ́fíìsì jóná ni. ọ́fíìsì èwo ló jóná ọ́fíìsì máa jóná tó kò fílẹ̀ wọ́n sì sẹ́yìn. kí ló ṣẹlẹ̀. wọ́n sì sẹ́yìn ta ló jẹ́lẹ̀ sínú yìí ta ló gbé bẹ́ẹ̀ tó ọ́fíìsì. ta ló dáná ta ló dáná ta ló gbé bẹ́ẹ̀ tó ṣeré ta ló gbé bẹ́ẹ̀ tó ọ́fíìsì who is paying fire ta ni ọ̀pá gájẹ̀ ta ni ọ̀pá látọ̀ ta ni ọ̀pá lọ́fíìsì. ojúmọ̀ wọn ló pa náà. ẹ ẹ jẹ jẹ kí mi lọ àtẹ sí. ẹ jẹ tọmọ lọ tẹmọ lọ. you don't worry ẹ jẹ kí mi lọ ma ma ma ma ma ma fún ẹ ma pè ẹ lọ ẹ jẹ. ọfíìsì ọ̀yọ́ wà sí ojúlọ. ọ̀rẹ́ jẹ́ alẹ́ mi jẹ́ kájálẹ̀ oh. ọ̀la jẹ́ kí. Ah! ọfíìsì jọ̀wọ́ tó lọ́wọ́ náà. Ah, ọ̀tá jẹ́ ní bébí àwọn sí ìwé náà. máa fẹ́ ṣí gẹ̀ẹ́tì jọ ó lè pa àwọn kò yẹ kó jẹ̀sì kò yẹ kó jẹ̀sì èmi ni mo pa ayé ẹ̀ nuisance àwọn irú ọmú yọ kò yẹ kó jẹ́sìn. ẹ kọjá mo ti sílẹ̀ fún. ìbá ọjà wọlé ní jẹ́wọ́ wá ní owó àná. sorry sorry sorry sàbí mo gbọ́dọ̀ mọ̀ sí. wọ́n làwọn ma gbogbo yín ma fojú ọmọ àbọ̀. ọ̀bùnì gẹ̀. di ọ̀la èèmọ̀ ṣe kúrè o èmi ti mọ nígbà tí mo dé tó ti disguise tọwọ kan ṣùgbì tàǹtí ayọ̀ tó ṣe bí àwọn ajẹ́rìí di òfàdé aṣọ olóyún. ó ò sì sọ eléèbú kí ni wọn máa dojú tì ní ni ó. adójú tì ní ni wọn àṣọ wọn àlàjọ wá láti ìlú kan náà àwọn èso rí ibú báyìí. ọwọ́ kó bá dọ̀ kí ó kó ràn wá sórí rẹ̀ ògùn. ọmọ ìbàdàn mi ka yẹ word. wọ́n mọ̀ sí pé fún mi. mi ka yẹ word. the other time wey i dey talk say i dey suspect this lady hmm. no be all of una dey yarn nonsense no be blacky no be you dey talk say me i too dey see mama mama no be you dey talk say i too dey see i too dey talk no be you dey talk say i too dey see i too dey talk. ẹ kí ni ṣe wọn gan kí ni ṣe wọn gan kí ni ṣe wọn gan kí ni ṣe wọn gan. ó ti tó bí ọlá aṣọ olóyún ló gbóyún wá ṣiṣẹ́ aṣẹ́wọ́n bíbá ẹ̀ tó o sọ fún wa you go carry your whole bad luck come rob us for here. Eh? ẹ kò bá luck dey bí o gbọ́wọ́ kó bá di lọ́ọ̀kì lójú. àti wọ́n wọn ò tilẹ̀ fún o. tilẹ̀ wá lọ́jọ́ kìíní àná tẹ̀yìn méjì tẹ kó ẹsẹ̀ òṣì méjì wá bá mi ìwọ ogun lẹ́nu mú jù tí ẹ sọ pé jọ ẹ hẹ́pù wá o see eh before i open my eyes no inside that house ìtúbá kiri lè rí àti tó tóbi lálẹ́ ní kẹ́ jáde. ẹ kí ló ṣe gan. ẹ sẹ́wọ́ wà lé wa ní sáà sọ́wọ́ ni sẹ́wọ́ wà lé wa ní sáà sọ́wọ́ ni sáà sọ́wọ́ ni. tẹ́ bá sanwó ń kọ́ sáà sọ́wọ́ ni. ẹ má gbà mí tẹ́ bá sanwó kọ́ ẹ wò ó kí ló ní. ẹ dákẹ́nu ẹ ṣẹkẹ pé dákẹ́nu ẹ ṣé ìwọ kọ́ máa sanwó ni àwọn tó jókòó ṣé wọ́n sanwó ni. ẹ sọ ojú tí mo dì í kẹ́ ti wọnú lé lọ àti tó kéré àti tó tóbi náà aṣọ yín nínú ẹrù yín ni kẹ́ lọ kó. Yeah. bàtọ̀ àkóso ìbálòpọ̀ làwọn eléyìí. At the end of the day, that they don't work on the time ń dá sí ọlá ìlú ah! ọpẹ́lọpẹ́ àjàrà bá lọ kí wọn bá rán mi fún sáàrí náà yín wọn gbé kọ́kọ́ wọn mọ̀ fún mi wọn fà yìí. ó ń wá nǹkan ni ó ń wá nǹkan ni o ẹ̀rín ọkọ̀ wa jẹ́ o ó ń wá nǹkan ni. kí ló ṣe ọ̀rẹ́ kò rí bí mo ṣe rò mọ́ ọ́fíìsì ti jóná ọ́fíìsì ti jóná ó jóná pátápátá ni ọ́fíìsì ti jóná sọ́sọ̀ fúlájà nǹkan tó bẹ̀rẹ̀ ló bá àwọn ó ti kúrò lójú dáṣọ ojú mi lára ni. Ah! mi ò Dayọ̀ ah, ah, Dayọ̀ ṣé o máa fura pé gbogbo kìíní yóò nọ́ máa ṣá. kò yé mi. kò nọ́ máa. jọ lọ ń kọ́ mọ́tò bíi mẹ́rin àbí márùn-ún bọ̀ fún ẹ tí àwọn custom ṣiṣẹ́ o tún sọ fún mi onífàtì jóná ọ́fíìsì tún ti jóná kí ló tó ń sọ̀rọ̀ báyìí. kò yé mi ni tó bá yé mi. ó yẹ kó fura. ẹ. there's something wrong somewhere tọ́rọ̀ bá kọlẹ̀ tó kòkè ọ̀dọ̀ bàbá làgbìkà náà. yes o ní láti yọjú sí bàbá wọn. yeah Baba. you see um, recently àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́nà pé um, ó ti kọjá kan tó yẹ bára mi pé i am losing Okay, ok ìfúnni tẹ̀sílú gbómìnrin. Okay, okay, now okay. ṣe ni um, láìpẹ́ yìí custom mọ́tò mẹ́rin gbogbo ọjà náà ó pèsè kò pẹ́ sígbà yẹn ó ní stock kan tá a kọ́ tá a máa kọ́ ẹrù sínú ẹ̀ ó kàn gbé gbámọ́ ni ah, ìbọn kí ni tó ń ṣẹlẹ̀ àìpẹ́ ìsàmìyẹ wà mí yín sọ̀rọ̀ ẹ̀ sá ọ́fíìsì mi whole office ó dẹ̀ mú náà ó tún náà pátápátá ni I became worried like I mean this is becoming abnormal okay sir mo tẹ mo lọ bá lẹ́kọ̀ọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí ó tẹ́rìbù kò yé mi náà wájọ́ wí mi pé tí ẹrù in his words actually bóyá sọ gangan ó ní tí ẹrù bá kọ òkè tó kọ ìsàlẹ̀ ó ní bí ọ̀dọ̀ yìí nìyàn yàn máa gbé wá. tó tẹ̀ sí so olóyè kí wọ́n bá yín pé eléyìí gbogbo ẹ̀ múná tó múná yìí à kó má yẹ pé mọ́tò téèyàn bí wọ́n amúná àbílẹ̀ tí mo bí amúná ọ̀rọ̀ náà yẹ yẹn ti kàn gbà náà ní iná yìí. kò yẹ mi àsúnmí ẹ̀ tiẹ̀ ṣé mo tọ́kọ̀ ní pé stọ̀ yẹn àgbẹ̀ petrol ẹni ti sùn mọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ kàn jóná kàn gbà náà ní wà á ń tẹ̀sílò wà farabalẹ̀ bẹ́rù bá kókè tó bá kọlẹ̀ ó ní bí à ń gbé ká tẹ̀sílò. ogun náà yàn kò yẹ bẹ́ẹ̀ rárá the funny thing is ṣe àwọn ọ́fíìsì yẹn àgbé náà súnmọ́ kò sí pé bóyá wọ́n gbé epo sẹ́gbẹ́ àwọn anything ó kọ̀ wow iná ni everything. tẹ̀sílò. all sir. afọ́kànra máa ń já. akọ̀sẹ́ mi yàrá kí ló bẹ́ẹ̀ fà á èyí store yẹn náà kò sí kan tó jẹ́ pé kò bí ibi jẹnẹrétọ̀ wà sí store yẹn àárín traces náà yẹn kò sí kan tó jẹ́ pé nǹkan tó fa náà ni ẹkùn máa dé rí náà ni kẹ́lẹ́ fún nǹkan tó ní ẹ̀kọ́ ara ẹ̀kọ́ jọ lójú ayé àbàjẹ́ àti pé náà ní gbogbo ẹ̀ olórí kí wọ́n bá yín sà. agbọ́nmi ni wọ́n lé ẹja pọ̀jùbà ní ìbàlẹ̀ àpẹẹrẹ ìjẹ́ olùgbòǹgbò ti làwọn fi ṣẹ́gun ògùrùtù. ti fara káṣá o. nǹkan tá a ṣe fún ọ ọmọ tó o bá ní nǹkan pọ̀ kẹ́ ìbẹ̀rù ti fara káṣá ọmọ tí ń bẹ nù rẹ̀ ọmọ alágbára ni ó ti bọ́ lójú kan sùn tó jẹ́ pé ọmọ tí ń bẹ nù rẹ̀ alágbára ni. àṣù ẹ̀ bí ọ̀la ni sa hm? ọ̀la bí ọ̀la ni sáà last time ta lo títì ìyàwó ti dáàmì ta lo kẹ́mi mo nígbà ta lo ilé náà nothing bí ọlá yẹn tó ṣẹlẹ̀ hmm. bí ọlá ni bí ọlá ni sà bí ọlá ni last person bí ọlá ni ìyàwó tó kò séèyàn méjì bí ọlá ni. ó ti wá rí bẹ́ẹ̀ nù. kí ni màá ṣe sá. ọmọ ṣe nọ́ọ̀sìn rẹ̀ ni o tọ́ máa tò báyìí bọ́jà tá máa ń tà ní wàá máa fún lówó wọ́n jẹ́ nọ́ọ̀sìn ni fún lówó pọ́kẹ́dé kí ẹ̀ ní ọmọ fún lówó rẹ̀ tí ò ní fi mọ tó bá ti wá bímọ tán dáadáa mọ. ẹ sà àtẹrí um, kí n máa ṣe ìkẹ́ ẹ̀ láì kí n máa tọ́jú ẹ̀ tó máa fi bímọ sá. bọ́jà kàlàǹtà tí wọ́n máa ń ṣe lọ ní ọ̀sìpítà máa fún lówó. kí á ti náà tà á. o ti gbádán sáà lọ́nà tí mo ní gbé bí nǹkan ṣe ń lọ sáà kó tó bímọ ṣé ò ní dáa tán. fi yòókù dá mi wá tó gbé ọba rẹ̀ máa fi gbé sí ti. kó tó di kó bímọ ẹnu rẹ̀ tán ẹnu rẹ̀ yóò gbẹ o. Ah, bàbá mo dẹ̀ ní ìbí owó lọ́wọ́ wọn. ẹnu á gbẹ. ta ta ta ta. Thank you. That guy wey carry me yesterday nearly kill me o. Oh. Mm-hmm. As in small reach like that. Na ah. small but mighty. Omo, he wan kill me ni. Ah, ah. You see today, that yesterday the were wey carry me. You see as e dey do, the thing dey irritate me. But today, see, I don drink. Anybody wey carry me, no gbam. As I know ìlara ìtàn ó bọ̀rọ̀ ilé aṣẹ́ ah, ìpàdé my customer my customer kò ní bẹ́ẹ̀ ìlara ìtàn ó bọ̀rọ̀ ilé aṣẹ́ ó. ẹ káàrí àǹtí. kí ló ṣe yín. Eh, no please eh, eh, please eh, slow down ah. nǹkan tí mo bá wọn kọ́ ni ẹjọ́ ẹ ní sùúrù torí tọ́lọ́ ẹ ní sùúrù um, ah, it's fine. Um, You all look good. <laughs> no, oh, you don't get it. You don't see what I I see you. Oh. Ah, hey. Uh, uh, You don't see. I see oh, you. I see. Look me well now. I look you. Hey, hey, hey. Uh-uh. I'm not serving my client again. I want client, take so now eh? your client now. I want take no now. Babe, calm down. Wait, make you leave this thing. This thing na my na my mate. Guy, what's up? Loshala. Eh? Hey, Joe, eh, slow down. I I'm not your client. Oh méjì méjì náà ń are you kidding me kí ló ń ṣe é náà. excuse me Me and débi. are you kidding me kí ló ń ṣe é náà wetin dey sup. no be me and you follow dey last night. aunty ajo dey ri o me and you no dey i no dey. otondo lele yìí ni me and you follow dey last night. no dey. hold on see wetin i dey show you. i see am ó pọ̀. sori pọ̀ pọ̀. bàjẹ́ but um, but ẹ mọ̀ nǹkan tí mo wá wá kọ́ ni àwọn méjèèjì. Eh, so kí ló ń wá kí ló ń wá. díọ̀lá àti tilẹ̀ wa ni mo wá ti lewa and wetin wetin alai use your seat belt. how made you wan gaju ah ah na what tell me say na no know who dey dey call diola. no too pay as you wan drive ah, yesterday. Ah, ah. okay na dem. i no even know work at all na talk na suppose to dey talk or oh, no na touch touch me. Uh, abeg me na come learn later o. ẹ eh, jàre ẹra eh, mọ no kò sí kò sí ọgbọ́n tẹ diola um, ni mo béèrè pẹ̀lú tilewa ó dẹ̀ important kí n ló mọ̀ gan-an kí lè fẹ́ fi di ọlá ṣe ẹ àwọn lè wọ́n yẹn lé ẹ tẹ rí tó wà bẹ́ẹ̀. ẹ̀yin náà rí wọ́n yẹn set wọ́n yàtọ̀ sólóyún wọn ò gbóyún wá ṣiṣẹ́ èyí tó bá wù yẹn wò ẹ máa ká wọn bó ṣe wù yín ni síbí ibà síbí àtẹ máa gbé tán wọn sí òun ṣàwọn olóyún tọ̀hún lè ṣe ẹni tí yẹn mú ìtọ́ bá wù yín. náà ẹ jẹ́ kọ́ṣì ìlú sóró náà ẹ jọ máa ẹ jọ máa ẹ jọ kí n rí di ọlá àti tìlẹ̀ wa ẹ̀wù tọ́kì. ẹ wo náà ẹ sún mọ́ ah! ẹ má yẹ kán wá o ah! no no no ìṣọwọ́ àtàkùn ẹbí ti bákà ni ẹ má yẹ kó wọn wá rárá wọn wọn fi desperate ṣe. àbẹ̀mí lẹ́dẹ̀ fẹ́ dẹ̀ ah. èmi náà ti kúrò lórí. no no kò à kò ṣe báyọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹjọ́ ẹ̀kọ́ ṣe mí lóore ṣe rí díọ̀ láyọ̀ importance life àti career mi kí n rí ẹjọ́ ọ ok ẹ jẹ́ ká ṣe báyìí tẹ́ ẹ bá lè sọ ibi tí díọ̀ láwà ẹ bá fún mi ládírẹ́sì ah, ah. máa padà wá kó gbogbo wọn ní màá kó gbogbo wọn. ẹ wo ẹ dákẹ́jọ́ kí ló ṣe yín mo ní mo lé àwọn ọmọdà lálẹ́ àná ẹni kì í máa fún yín ládírẹ́sì irú àdírẹ́sì mo yẹ fún yín àwọn ọmọ tí mo lé dànù tó bá fọyún ṣiṣẹ́ yìí. ẹ sòrò màmá sọ dìjà ẹ kò jẹ́ kémi mọ̀bí tó wà ní màá wá kó wọn tó bá ti rú ṣé kò rẹ̀ yín. mi lè gbé yín lọ́sàn-án wọn ṣe irú ẹ̀ lọ́sàn-án òun mú. ẹ wò wọ́n ń ṣe inú yàrá tí wàá ní èsì kò dẹ̀ sí kan tó ń jó ohun ẹ bá máa ṣe ni ká ẹ wọlé. ẹ ṣe mí lórí ẹyọ yẹn ẹ kọ fún mi ní àdírẹ́sì ibi tó wà máa wá kó gbogbo wọn kó lè kó wọn ní táyà. kí ló ṣe máa ẹjọ ṣe tẹ bá léèyàn ṣe máa mọ ibi tó lọ ni. Ah, ló ń ẹ wà ọmọ tó dé ọmọ tó fà ah. ẹ̀. àwọn náà yìí sí wọn dá wrong number. kọ́sọ́mà gidi máa dé ẹ má wọrí. ẹ ṣe tí ẹ máa ráwọn àwọn tó máa gbórí wọlé ń sùn. wọ́n ìwọ ẹ̀. wọ́n rí mi nílé. ọ̀pọ̀ wa láǹgá dánú lélẹ̀ ọ̀pọ̀ rìn lóde a ò fọdún wọ́ọ̀lì o tó bá ṣíwẹ̀ lómìíràn ó lè ọ̀pọ̀ ṣẹ́ o mo ní sọ̀rọ̀ ẹni gbọ́dọ̀ àwọn ọmọ ìgbà lọ́wọ́ náà ló wá sí báyìí. ọkọ̀ ṣẹ́wó lòun wá gan ọkọ̀ wá ṣẹ́wó ọkọ̀ ṣẹ́wó kí ló lẹ́hùn wá o. ọ̀rọ̀ tó wá. ẹni kọ́ fẹnu ẹ̀gà alẹ́ yẹ oko ń pa tó. ìrìn àjò lárẹ̀ wá rìn láyé oṣẹ́ kan. àjọrìn àjọrìn a ò borí ọlọ́rọ̀. ibi pàdé pàdé òhó èmi náà máa lògò mi yòó ayé ló kú òòyì lọ́gbọ́n o ẹ fura ènìyàn ló burú jù ènìyàn burú jù ejò. oh lọ́wọ́ ń dùn mí. Ọmọ ẹ̀kọ́ àìjù ẹ̀sánú mi ẹ̀sánú mi dání o ẹ̀jọ́ tẹ̀lé wa dání. ṣé bọ́lá ń gbé dání pẹ̀lẹ́. sáà ah, tí kò débẹ̀ ni sáà tí kò débẹ̀ ni. ayé pàtàkì wọn ní bẹ̀. Nurse, nọ́ọ̀sì kí ló ṣe ṣó ti bímọ obìnrin ẹ farabalẹ̀ àdúrà ni kẹ́ máa gbà fún wọn. àdúrà á mm. gùn ẹ ṣọkùnrin lóbi ni ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ dókítà ńkọ́. Ah! ṣẹ̀rí nǹkan tẹ kú mi sí wàhálà yín fẹ́ pọ̀. ìfẹ́ kẹ́ máa gbàdúrà ní gbogbo. ẹ̀yin lè wá pẹ̀lú obìnrin tó lóyún. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. Um, ẹ wo nǹkan tó eh. wà ń lẹ́yìn sí pé woman yẹn ò lè da ọmọ yẹn bí. Eh? bẹ́ẹ̀ni so um, we eh. have to ẹ gbọ́ ẹ ní sùúrù nísinsìnyí ẹ láti make deposit of one hundred and fifty thousand. one fifty kini. one fifty thousand. reason is this ẹ wo a need lati save ìyá yẹn àti ọmọ inú ibo ti fẹ́ rí one fifty thousand. you have to make it snappy. one fifty thousand ibo la ti fẹ́ rí dókítà ìjọ ìṣàánú wa ah lẹ́nìbọ̀dì ẹjọ́ one fifty thousand pọ̀. ẹni sùúrù nǹkan tẹ́ lè ṣe fún mi sìn òun ni pé kẹ́ ẹ lọ and you just make the ah, provision ká dẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ wa. kò síbi ta lè lọ ah. dókítà ẹjọ́ dókítà. ọba ti make deposit ọba make deposit perfect theatre kò get in touch. okay sir. yeah. madam calm down patient one fifty thousand. Hey!

Let's add it to my bill. The eh? bill won't want to add it to my bill. I'll sort it. Okay, sir. Ah, Uncle Dayo. God bless you, sir. You know what? Um, to make this snappy, um, check him at your doctor. So I recommend treatment as soon as okay, possible. Um, let's go. Ah, how's my job? Come on, here. All right. Okay, okay. Inú mi mú mọ́, mẹ́mọ́nù ẹni bọ́dé o. Tinubu yẹ́sì ọ̀pọ̀ wa láǹkà dànù délẹ̀. mi lè dúpẹ́ tán ṣe tí wọ́n ní kí n máa dúpẹ́ láti ah, ní lọ́la àà nípò mi. sọ ní tó sọ. torí pé mi ń lọ pàdé aago ni. oh interesting sir um, di ọ̀la ni hmm, mo ti rí hmm, mo rí mo <laughs> struggle precious on a platter of gold mo rí mo rí sa very very ifá àti ẹni ẹ lè mọ bínú ìṣe dìdó ọlọ́kọ̀ mi ṣe kò ń gbé àlùbáríkà wà bí ẹni wà mo take some steps further mo ṣe àwọn nǹkan kan fún un tó jẹ́ pé kó ba lè balance. Ah, máa ṣe mẹ́lẹ́ fún ẹ. erigi láwọ àgbàṣà àti olóhùn ẹ̀bọ ṣé o wá rọmọ tó bí òun lẹ́wọ̀n ẹ̀bọ ìwọ gbèrú láti gbé wa tó bá ti wá dé fún ìtókù dà mí ó ti tán. ọmọ yìí ẹsẹ rí um, ẹ lè máa wo bọ́ọ̀lù ṣe ń ṣọlá ẹ o èmi tiẹ̀ tún wá lọ bàbá tí mo rí crisis pọ̀ ní láìpẹ́ ẹ̀gbọ́n you understand so mo kàn èmi kàn pé kí ni wọn ò lè cost mi mo gbalẹ̀ fún hmm. mo mọ ilé tó ń gbé fàmó clear a lot of bills so that màá lè ní access sí ṣe àti gbé ọmọ yẹn ọ̀nà wa ti kó ràn mí lọ́rùn àṣé ilé tèmi gbà mo domi síwájú ni èmi àkàn just walk inside their den grab the baby and then kí ni ẹ máa gbọ́n ọ̀bọ̀ fún yín. what's ah. wrong. ẹ tí mo ṣe há fún lọ́jọ́ kìíní àná ó ti ló pẹpẹ rẹ́kẹ tó o bá ti gbọ́mọ yẹn débi erigi láwọn àgbàsà àti ìròmọ ẹ̀bọ ó ti là. ṣé nǹkan gbọ́mọ yẹn wá hmm. wàá ọmọ yẹn àyàn ń ṣe problems as ṣẹ́nu ẹ bò òbùsà òbùsà eh, naturally àwọn kìíní ìṣẹ́ tó máa ń tojọ́. bára mọ́tò fún mi kẹ̀kẹ́ ni kó rà fún mi. báwo àbí òsà. kẹ̀kẹ́ lásán kẹ̀kẹ́ rálì. wọ́n ti máa bínú jáde. mẹ́rin ní sọ̀rọ̀. ẹ kí ló sọ fún ṣẹlẹ̀. diola ni ọmọ eh, lọ sọ síbítù adé lọ síbítù. diola. mo ti wá ah! ti ah ẹ̀ ǹdẹ̀sọ̀ wà bímọ ni. wà bímọ. I was so surprised ah lẹ́yìn tí mo ti wá ti pẹ́ ah, ah ó mọ̀ pé mo gbọ́dọ̀ fi ọpọlọ gbé mi eh, but then, um, fortunately not for me go ah, owó tó máa fi sanwó hospital ọkọ̀ yaba Take advantage immediately and from there ọ̀rọ̀ lé wọlé ọ̀rọ̀ kíní kan had to come in pé okay lórí ọ̀rọ̀ lé òun tó bá a sọ̀tọ̀ ọ̀rọ̀ lé ẹ̀ náà. kò sanwó díẹ̀. Eh, ah, ṣáà ní gbọ́mọ lọ tàbí bridge. But if you're not sure, eh? it makes sense o. Yeah ẹ eh, kí ni next step tó fẹ́ tètè sí. Eh, ẹ kò sí ọmọ tó ti wá látijọ́ yìí ó dáadáa rí eh, kò sí ṣíṣe kò ṣàṣe mo kí mo gbúdọ̀ maintain continuity pẹ̀lú ọmọ yìí. yes very important follow me important. yà tẹ ọ̀nà ọdẹ fún wọn ní ẹ̀bùn àgbékalẹ̀ ọ̀rọ̀ mm. mo mọ bẹ ṣe approach ẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ báwo bí tí wọ́n as a mature person bá jẹ́ kájọ lọ. Eh, ìwọ mọ̀rọ̀ gbé kalẹ̀ tó dẹ̀ máa ní common sense nínú ọlọ́run mi eh, tí bá ní kí n pe israel àbí táyọ̀ orí tí wọn ò pé délẹ̀ tó bá débẹ̀ wọn máa dún kọ̀tọ̀kọ̀tọ̀ kò ní ní sense nínú so I thought about it pé tí n bá pè tábàjọ lọ bá òkú ọ̀hún yìí máa gbé kalẹ̀ bó ṣe máa rà pẹ́ tó máa gbé kalẹ̀ tó máa dùn létí ẹ̀ tọrọ wá fi máa wọ̀ tí yàn fi lè máa mo kì process lọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ mi yẹ. kájọ lọ bá hmm. Hmm. tó bá observe dáadáa mo kọ good nínú kí n máa give advice ni. Eh, kí yẹn my execute àwọn advice ti máa ń give yẹn mo poor gan bẹ́ẹ̀ advice role ni máa ń play mi kì í ṣe executor rárá mi nílé executor ìwọ tó dá ní nǹkan ló máa lọ tí bá ti fún ẹ láàdváìsì ẹ̀ ń sìn wá dẹ̀ lọ execute gbogbo nǹkan tó bá sọ. wà á dá lọ nínú àwọn. Ah, ah, ìwọ tó ti lè dárò pé kò sanwó hospital ẹ tó dárò pé ẹ kò gbalé fún tó tẹsẹ̀ tó advice ẹ ìwọ náà nílà káyìí ni dáṣe láìsí o. Ah, no kò ṣe pé mo fẹ́ lọ mọ̀ pé mo wà lẹ́yìn ẹ̀ o ah, bá wẹ̀yìn mi lórí but that aspect wọ́n nìkan lọ́mọ yẹn nìdí. Hmm. ọlọ́run àfọ ẹ̀ṣẹ̀ kò ní padà lẹ́yìn ẹ̀ gbàbẹ́. Ah. gbàbẹ́ special adviser. báwo báwo lè ṣe. ẹyin yẹn ó jẹ́ díẹ̀ díẹ̀. Oh ok ok oró ti fẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ díẹ̀ díẹ̀ nínú no calm down kó lè ṣe ẹ́ ní nǹkan kan sórí oògùn ilé ètò lòyún sí ní ẹ̀kan rọra máa wálẹ̀ wọ́ọ́rọ́wọ́ ni kò ní ní lára ọjọ́ understand nǹkan tó kàn bá fún mi ni pé mi believe pé irú ẹ ṣì lè lóyún ọkàn pé o ti wà lẹ́kọ̀ọ́ tipẹ́ o ti lò bí for five years irú ẹ gbà eré mélòó láti ìṣètò tí ń sáré lóyún bébí iṣẹ́ ọlọ́run ni ìwọ ìyá tí ó gbé lẹ́kọ̀ọ́ àti pé olóyún kò jọra wọn rárá kò jọra wọn ah, àti pé ìgbà tí mo ti rí ewu tó pa bébí mi lélẹ̀ nípapọ̀ máa wẹ́ẹ̀dì ìyára lóyún ká ṣe wẹ́ẹ̀dì ṣùgbọ́n. àwọn àti wá bàjẹ́ ẹ ah. actually kò ṣe pé mi náà ò fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ ká dọ̀ ọ́ mo fẹ́ fẹ́ tá a jọ ṣe wẹ́dì bọ̀ sórí tí n bá gbé ẹ dọ́dọ̀ àwọn òbí mi lẹ́kọ̀ọ́ ń sìn tó bá àṣẹ̀ṣẹ̀ tán rẹ̀ kò ti lóyún wọ́n á rí ẹ nírì ọmọ pa ọ́ bẹ́ẹ̀ pé ìgbà mélòó la fi pàdé nílùú yín tí o ti sáré lóyún bọ̀ tó bá ilé ìbá ti kúrò ń bẹ́ẹ̀ sí tí o so oyún mọ́ tí bá ti lọ sípò àjọ ń lọ ni àwọn òbí mi á gbà ẹ lọ́wọ́ kan ni straight away. Ah, ẹ̀yà máa ń ṣe wẹ́dì. onílé eré la máa fi ṣe ó ti yẹ àti onílé ìjà rárá. àwọn ẹbí mi àwọn àbímọ ìwà ọ̀yà nìkan tó tètè máa lọ máa lọ bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ẹ̀jẹ̀ tẹ̀ máa mú nǹkan tí ó ṣe kí ní tó bá ti dé ilé òjòwọ́. mo dúpẹ́ lọ́wọ́ mi pé mo ṣe tán. Bébí mi, báwo ni? Ẹlẹ́dàá mi, ṣé wàá díẹ̀ kan ti gún ó wà nílé ń sùn òun náà ni mo lọ fún lọ́yàn mo rẹ̀ tẹ́ lè sùn. ó sì ń bá mi dùn kínní yẹn á tó juwọ́ ẹ lẹ́fọ̀n mi á di tèmi nìkan pẹ̀lẹ́ kú tọ́jú ẹ̀ mm. pẹ̀lẹ́ ìtọ́ra ìtọ́ra. mo ní kí n dúpẹ́ gbogbo oore ti ṣe fún mi wọn ò tiẹ̀ mọbi tí wọn ti bẹ̀rẹ̀ sí ní mú nínú gbogbo rẹ̀ látòrí bẹ́ẹ̀ ṣe bá mi sanwó ní hospital tí mo fi bímọ àti gbogbo bíbà ìtẹ́ ṣe fún wa tó ń dán ringinringin ẹ ṣeun. ní ọ̀rọ̀ rí the thing is ó dà pé ẹ̀yin méjì plan ẹ̀gìn tó dé ni same thing tó ń sọ lọ́wọ́ nìwọ náà tó gbé what <laughs> are you guys thanking me for ojúṣe mi ni mò ń ṣe bó ṣe yẹ kí n ṣe gẹ́lẹ́ ni mò ń ṣe yẹn understand and, not for you ṣe torí baby, mi tó ṣe pàtàkì sí mi ẹ̀ẹ́dẹ̀ máa wo tí mo ṣe rí ẹ̀ kiri gan-an tó wáyé fẹ́ mọ plan mi ni um, ìgbà díẹ̀ náà ló kù ẹ̀ fìlẹ̀ èrò ọkọ mi fẹ́ gba duplex fún yín ni. èwo ni jẹ́ báwọn. ilé tó yẹ pé ẹ̀yin nìkan lè máa lòkè àti sàlẹ̀ ah. six bedroom duplex wọn ló wà mind mi láti gbà fún yín and as a matter of fact yẹ pé ọmọ mi máa ní yàrá méjì ẹ á máa sùn bìkan gbogbo ẹrù rẹ pátápátá àtàwọn toys ibìkan bẹ́ẹ̀ dẹni bá máa bìkan á dẹ ní èsì. àmọ́ sóríire o ẹ ṣé o ẹ ṣé o gbogbo ẹ̀ gbogbo ọlọ́run kí ó ronú mi pé kí ọmọ mi bá lè wà comfortable àti ìyá ẹ̀ ẹ̀ ah. eh, ẹ̀ wá ti wà ó ti tán mo dẹ̀ fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ọ̀ tọrọ kankan lọ́wọ́ ẹ̀. Ah. <laughs> kò sí nǹkan tẹ̀ lè tọrọ lọ́wọ́ mi tí mo ń kọ́. bàbá ní ti bí yáàsì wà ló ń tọmọ lọ́wọ́ kó má lọ mú mọyàn ẹ wà lára ẹ anyway um, mo mọ̀ pé one of these days um, èmi àti bébì yàn ká jáde ṣé ó ní nǹkan táwọn olóyìnbó máa ń pè ní father and child moment ṣe mọ for example bí kí ọmọ ọmọ àgbésáyà àfi ṣọ́ọ̀bù ọmọ ọmọ tó bá sùn láyà yàn ibi tí heart wà ó máa blend kan. tí bá fẹ́ gbọ́ iye dáadáa hmm. èmi ọmọ mi àti. no no ẹyin méjì máa wà nílé ẹ wọ ṣùgbọ́n mo nìkan jáde. àwọn méjèèjì yìí lákọ̀ọ́ máa ní very good and quality moment papọ̀ ah. understand tó máa tó nínú máa dùn ẹ́ máa ní eh? bẹ́ẹ̀ good baby sitter gbọ́n <laughs> mo máa gbádùn ayé ẹ̀ gidi gan. ẹ bó mo bá wa ń kí nǹkan sẹ́yìn lọ́nà ọ̀tẹ́ fún mi. lórí yẹn ká tó lọ ìwà ti fún ní gbogbo oúnjẹ tó fẹ́ fún adé fún lọ́mú dáadáa so tó bá pẹ kó tó di pé máa ti ẹ̀rọ nígbò fẹ́ jẹun ká ti padà dé mo nǹkan tí mo sọ ní ìṣèkọ tó pẹ́ ọ like an hour or there about kakọ fi ní nice moment papọ̀ ni. ìlú náà dà àmọ́ wọ́n mọ̀ ronú sí. ronú sí father and child mother kí ló fẹ́ rò sí yẹn kí ló fa ríronú ogun yẹn ah. excuse me hello yeah mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ̀ mo ti rántọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ sí ẹ̀ ọ́ ṣe àbùdó yẹn máa mojú mi náà nìyẹn lára àwọn business partners mi ló pè mí ẹ jẹ́ n sáré lọ rẹ̀ gbowó ṣe máa jáde náà ìdààmú àgbègbè àdókòlẹ̀ ẹ ṣe fẹ́ wà ókè abẹ́fẹ́ nìtẹ̀ ah, ah, ìwọ́n kọ́ ìdí wọn lẹ́ni tẹ̀ ó wà ó ti sẹ́yìn lẹ́yìn lẹ́ta ó wà lọ́wọ́ mi one to send ó wà lọ́wọ́ mi àbúrò àgbo ti change báńkì nìkan ló kù wàhálà láti ten minutes ìbúwọ́ wà ọ̀gẹ̀ ntẹ̀ ẹ pẹ̀lẹ́ bá mi tọ́jú tó bá ké má jẹ hmm, má lóyún wọn yún mi ò tọ́jú ẹ̀ dá ẹni tó bá fẹ́ ẹ ṣe o ìbá mo fẹ́ dé ti lẹ́nu àgọ́ ẹ fi sẹ́nu ẹ̀. ẹ ṣe gan. no no it's all right it's all right ẹ ti gàrí yeah no oh. it's fine. ó dàbọ̀ sá ẹ pè mí o. ó dàbọ̀. dé ọ̀la dé ọ̀la mo bí. mo sọ pé òun fẹ́ gbọ́ mo jáde mo sọ pé rárá kí ló dé tó ṣe lè gbà kó gbé jáde máa yẹn ó ti gba pé ìgbà tó wà nù òun ló tọ́jú ẹ̀ ó bímọ òun ló tọ́jú ẹ̀ till now ó dẹ̀ ṣe tọ́jú òun bíi táńgbé tó ti gbàgbé gbogbo ìyá ká jẹun tó fẹ́ lé máa yẹn kúrò ni. mo ṣe kò sí wípé ìwọ ọmọbìnrin ilé ìsòfẹ́ rán sí mi ṣé o ò fúnra rárá ni. kí ni ìfúnra. báwo lọkùnrin yóò ṣe sọ pé pẹpẹ sí o òun fẹ́ gbọ́mọ jáde òun ó gbé lọ bìkan òun ó gbé lọ Àbújá òun ó gbé lọ Dubai rárá mi ò lè ṣe oyún o kí ló sọ kí ló sọ lẹ́nu kí ló wà ń bẹ fẹ́ gbé lọ forever ṣe bí same day ló máa dá padà ó ò dé jẹ́ kó gbé lọ dà ṣó fẹ́ jẹ́ kó bínú kó má dá sí wa ni mo ti gbàgbé gbogbo ìyà àtàjọ jẹ ah, ah this man has been there he asked so just just little favour do it for him now. ó dà mo ti gbọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ọyẹ ah. mi àmọ́ tọ̀dọ̀ mi ni òye ọ sórí ara ti ṣe èmi yóò má ti ṣe ara rẹ̀ ṣùgbọ́n èmi mo gbóyún mi èmi mo fi jẹ̀yà mi tí mo ranjú mi bí ọmọ mi ẹ̀hẹ́n èmi mo mọ bó ṣe ń ṣe wọ́n. Ah, ó ti ń sọ̀tọ̀ wọ́n ló gbé wọ́n ló jẹ̀yà èmi ló jẹ̀yà. mímọ́nu ẹni bọ́dí o ọ̀pọ̀ wa láǹkà dánú délẹ̀. ẹ jọ àwọn ladies méjì kan la béèrè ìkan jẹ́ jọlá ìkan jẹ́ tiléwá ṣẹ́rí tí ọlá yẹn gbé ọmọ dání báyìí bébì bébì ó ń so ẹ̀yin lè padà wá kẹ́ wá béèrè nǹkan lọ́wọ́ mi ẹ wọlé lọ gọ́rọ́gọ́ lẹ́yìn sìn yẹn ẹ̀ ah. so ẹ lè padà wá kẹ́ wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi anyway wọ́n ti kó kúrò ń bí báyìí eh. wọ́n ti kúrò ń bí. ẹni kí Ah. wọ́n ti máa kó mi wọ́n lè kó mi náà wọ́n lè kó kúrò mo farabalẹ̀ àmì charge wọ́n lè kó kúrò mà ah, mo farabalẹ̀ hello hello hello àmì charge i'm doing well i'm doing well i'm hello mo wà charge o mọ̀ bóyá rí o mọ̀ bóyá lọ jọ please ẹ̀sùn àwọn lè kó kúrò èmi ni mo personally wà gba bí fún wọn you understand èmi dẹ̀ ni mo san owó sàpẹ́lẹ̀ owó ọdún kan ni mo san kò dẹ̀ tí ì ka ọdún kò tiẹ̀ tí ì lè ka oṣù mélòó kan tó máa ní wọn ò lè kó lọ kí ló dé sọ́ni bírò ìbò lálọ́ ni wọ́n ṣe máa kókó mọ́ ọ lè kókó ní ìbò. wọ́n ti kó kúrò ń bí báyìí. wọ́n ti kó kúrò ń bí báyìí. mo ti wò ní farabalẹ̀ náà. mo ti wò ní ọmọ tó wà lẹ́sọ̀ ní farabalẹ̀ ọmọ tó wà lẹ́sọ̀. mo tẹ̀kẹ̀ yìí. mo misbehave ń tàdá mi ò láìkẹ́. Ah, ọ̀rẹ́ lọ́gbó ẹ̀sìn ma tó bá yẹ kó tó rà kí ni ó yẹ kúrò ní ma. ẹ má jọjà kí ni kí wọ́n ti kúrò ní. Ah ìyá ìtú fún alẹ́ lẹ́kẹ̀jì mi ò lè stand here, mọ́. sísun rẹ kọ́ fún anọ́bà ẹ fún anọ́bà ẹ fún aládọ́sì ibi tó kó lọ. wọ́n láwọn ò mọ ibi tó kó lọ. ṣé mo mọ ibi tó kó lọ ni. ìgbà tẹ́yìn pàdé ẹ̀yin ò mọ tẹ́yìn pàdé ẹ̀yin. ìtọ́sí rẹ̀ ó tún tún dé. wo ojúlówó lójú èèyàn lẹ́yìn náà tó bá níbi tó bá. ẹ pẹ̀lẹ́ ojúlówó lójú ó tún òun lójú sàmú. Mommy, mommy, mommy, mommy, mommy, mommy, kí ló ṣe? Kí ló ṣe lẹ́sẹ̀ ah, náà? Ah, kí ló ṣe? Ṣé bí mo ṣe fẹ́ lẹ́sìn sí ni? Kí ló ṣe náà? Bùnmi, Bùnmi. ẹ̀dùnmá kí ló ṣe é kí ló ṣe kí ló ṣe é mà. Bùnmi kí lè wí. Bùnmi. Bùnmi irú oògùn má bàjẹ́ o Bùnmi Bùnmi Bùnmi madam Bùnmi ò sọ̀rọ̀. Bùnmi ò sọ̀rọ̀ Bùnmi ò Bùnmi Bùnmi kí ló ṣẹlẹ̀ gan kí nìkan tó ṣẹlẹ̀ madam. ẹ ah ọ̀gá o ọ̀gá gbé ọ̀gá gbé ọ̀gá gbé kọ́ọ̀lù yìí o ọ̀gá o ọ̀gá yẹn gbé kọ́ọ̀lù. ẹ ló sà ẹ ló sà ẹ bá mi ò mọ nǹkan tó ń ṣe màdàbà ti bùnmi bẹ́ẹ̀ ni sà ah! ẹ rama ah! ẹ dìde ẹ dìde ẹ jẹ́ kí gbé ah! ẹ dìde Bùnmi hello hello hello Bùnmi Bùnmi Bùnmi o madam ẹ jẹ́ kí gbé yín ẹ jẹ́ kí ọ̀gá mi ò mi ò ṣe fún mi ò ṣe fún mi ẹ̀kọ́ ẹ̀kọ́ Bùnmi eh? Bùnmi Bùnmi Bùnmi Bùnmi Bùnmi o bá mi gbé bá mi gbé bá mi gbé bá mi gbé bá mi gbé bá mi gbé bá mi down talk yeah how is hospital let's go baby let's go to the hospital baby let's go to the hospital now let's go to the hospital mummy i'll take care of her i'll take care of mummy mummy mummy mummy mummy look here mummy mummy mummy mummy mummy touch go touch go bá mi gbé mummy touch go mummy mummy bá mi gbé bá mi gbé ní táìsì tó wà rẹ̀. wọ́n táìsì kọ́ táìsì ẹ̀ ló jẹ́ kó tutù. ọ̀nì. Bùnmi dìde ìwọ náà dìde. Ọ̀nì. Àbùnmi. Ọ̀nì. Yé! Kí ni ẹ̀ sà? Ah, kí ni ẹ̀ kí ni Madam. Ah, kí ni ẹ̀ sà? Kí ni ìyẹn? Ah, aṣọ mi máa yá o. Aṣọ mi máa yá sà. Ó máa yá ẹ̀ sà. Kí ni ẹ̀? Ṣé o sì sà? Kí ló ṣẹlẹ̀ sà? Kí ló ṣẹlẹ̀? Yé! Kí ni? Bọ̀ madam bọ̀ madam madam madam be soft madam be soft madam madam madam. Bùnmi o Bùnmi Bùnmi ibo ibo lẹ́yìn ẹ̀sà ẹ̀sà ẹ̀mí sùdà ẹ̀mí sùdà ẹ̀jẹ̀ kàgbọ́n wọn ẹ̀jẹ̀ kàgbọ́n wọn ẹ̀sà fún mi ò fún mi fún mi ò madam madam ẹ̀sà ẹ̀ máa bọ̀ ẹ̀jẹ̀ kàgbọ́n gbé wọn tòkẹ́rẹ́ náà ẹ̀ máa bọ̀ sà ẹ̀ máa bọ̀ mi ò lè gbé wọn. bàbá o bàbá o bàbá o bàbá. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá o bàbá èmi ló dé. kí ló dé. Ah, bàbá àwọn kan ní ká máa gbé ìbọn ní o. ó ti sọ fún wa ìlú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, bàbá àmọ̀kẹ́ tó ṣe wọ́n o wọ́n ṣàní karùn-ún wọn lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni láàárọ̀ làṣàrí tó ná wọn tó ná wọn tó ná wọn pé ká sì ah. sí láàánú ká máa gbé bọ̀ lọ́dọ̀ balẹ̀ bí. ìyànjú bó ṣe rí nu. ó yá ẹ máa lọ. ẹ ní ká máa lọ. ẹ jáde. ẹ ní ká máa lọ. Hero! làrọ̀ wá. ẹ làrọ̀ ìlàrọ̀ wá ẹ làrọ̀ wá. bóyá farabalẹ̀ bóyá kúrò pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ti gbìn kúrò pẹ̀sẹ̀ ikú bá ń dégún. ẹ làrọ̀ wá kúrò pẹ̀sẹ̀ ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ̀. kọ́ọ̀ pẹ̀sẹ̀. ikú bá ń jẹ́wọ́. àrùn kì í kú. bàbá bàbá tèmi ti bá mi bàbá ayé mi tèmi bá mi ó bá mi tọ́ mi bàbá yà jẹ́ kọ́. tèmi náà ti bẹ́ẹ̀ mi náà. bàbá bá àwọn ojú náà lọ. tèmi ti bá mi gbòòrò báyìí àti yá àtọ̀rọ̀ wọ́n ti lọ. ọpẹ́. tọ̀dọ̀ mi bá ń bá àwọn tèmi ti ta bó ti padà sẹ́sẹ́ àrọ̀ ẹ gbà mí ẹ̀rọ padà ẹ ṣàánú mi tó lọ lọ ẹ ṣàánú mi bàbá. fọ́nrẹ́ balẹ̀ tèmi náà bá mi wọ́n yà fún wa náà kọ́ ẹ kọ́sọ́mà ah, làwọn wọ́n wà òkè. ẹ̀ka tí mo sọ òye yìí ni àti ìyá àtọwọ́ ti lọ kò sí nǹkan mi mọ̀ nílẹ̀ ẹ bà wọ́n lé ẹgbẹ́ wọn wá gbé wọn tó bá yá ẹ ó jẹ́ rísí tèmi náà ṣàánú mi torí ọlọ́run. wá inú mi rú. Ah, orí tẹ yàkú ọmọ sọ la wà tó o bá lọ ó fara káṣá. ẹ sọ sẹ́rí nǹkan sẹ́rí àwọn ọmọ rẹ̀ ni wọ́n wọ̀ ní fún ọmọ rẹ̀ ẹni tẹ̀lé ní tẹ̀lé kò sígbà tẹ̀lé nǹkan wọ̀ náà àjẹsára pọ̀ lẹ́rọ ẹ ti ṣiṣẹ́ sáwọn lára ṣé bẹ́ẹ̀ mi ṣe wà kó tó rán ní mọ́ wà kò sí nǹkan kan ẹ kàn wò mí ṣe lóore ni ẹ sàánú nítorí Ọlọ́run. aláwòye sa. oríta rẹ̀ la wà oríta ìyàgbọ́ ọmọ sọnù hmm. faraba ọmọ tẹ̀mí rẹ̀ ìyá ti kú

àbùdó ẹ̀. ayé ẹ̀dìdé lẹ̀ ẹ̀dẹ̀ sùn báyẹn ṣé àbábà ọjọ́ mẹ́jọ. ẹ bá wọn lẹ̀ bí báyìí. ẹ bá wọn bí báyìí náà ni. ẹ bá yín lẹ̀ mo ní wọ́n ti bá yín lẹ̀ ilé ṣe ní tó dálùkú bá yàtọ̀ ó ń jó wájú lọ́wọ́ ẹ wà lọ́wọ́ tẹ̀wá yẹn lọ́wọ́. ẹ lára wa. ibo la ti wá. ifá eléyìí ò lè yé. níbo. ẹ̀mí ló ṣe. ibi tó lójú wọn ìkan nínú àwọn ọmọ mi lọ òun náà lọ bẹ̀. wòran ṣẹlẹ àwọn tẹ fúlàní fìlà wa ń bí. sẹ́ẹ̀rì ẹ̀ dúró àwọn tẹ bá ń bì báyìí gan àìsí ìwọlé lọ́wọ́ àbámi ó rẹ̀ náà fún àtẹ́ǹdì sí. ẹ jókòó ẹ fara balẹ̀. ẹ sọ vip làwa kan ẹyin kan wá ẹ máa tó àwa kan máa wọlé dàrẹ́ tì ní. ikọ́ tó ẹ wọ ẹjọ ẹjọ ẹjọ kó kájọ gbogbo wọn bá bẹ yìí ẹjọ. ẹ fà wá ṣáǹsì wa. rárá tá àtẹ wa mo ti gbọ́ ẹ bá tá àtàtàtì wa mo mọ̀ ẹ̀ náà kò jọ ọ wọn náà gbé wa ó dì lọ́dọ̀ ní báàgì báàgì àbẹ̀yí aláàtì bàbá rí àbá rán ṣe kí bàbá ń gbà lọ́wọ́ ìwọ́de. important náà kọ sínú orúkọ tiyín. ẹ ló lé kan mo wà mo wà mo wà mi tún wà o ah, ọ̀rọ̀ bàbá ni mo wà mo dé bẹ́ẹ̀ lọ ní ọmọ wọn kan pé ó kọ̀ sùn kalẹ̀ ìyẹn náà kọ̀ sùn gbọ̀dọ̀ kù síbẹ̀ ẹni and kódà pé bí bàbá ṣe wà yẹn kò sígbà táwọn lè rà tẹ̀sán ọmọ wọn ọmọ rẹ̀ lọ rẹ̀ jẹ́ ṣùgbọ́n àtàwọn aláti tàtà àmọ́ tó ń jọ rẹ̀ ó yẹ kọ́ lè dá àwọn olùkọ́ bàbá ti wa lọ mo kàn dé wá bí ni wọ́n jẹ́ káwọn àwọn àwọn nuisance yóò tó mi sọ̀rọ̀ sí ordinarily wọ́n dà mí my status kọ́ máa bẹnu sí mi lára bọ̀ yóò dùn mí o bọ̀ kọ́ bá mi pé bàbá kọ́ tètè àtẹ́ ìsinmi kọ́ bàbá tèmi lọ nǹkan tó wà lẹ́yìn pọ̀jù kí máa waste time lọ. ẹ farabalẹ̀ ah táyì farabalẹ̀ tó bá ti ṣe nǹkan tó ń ṣe tán wọ́n á tẹ̀ sí ẹ̀ náà yóò ṣe problem ah. mo ń ṣe sùúrù mo ń ṣe sùúrù yẹn gidi gan mo wà yìí ni kò bá mi sọ fún wọn kó dáhùn kí n máa bá tẹ nísìnyí nǹkan tó wà lẹ́jù báyìí lọ. kò sí wàhálà. yẹ́ẹ̀ ẹ́ kí ni yẹ́ẹ̀ wà nìyẹn wèrè wọn ló ṣe é pọ́lí burúkú ayé ayé ayé ayé. àní ẹ bọ́lẹ̀ ẹ kí ló sọ fún ẹ bó ṣe bí kí ló sọ fún ẹ bó ṣẹlẹ̀. mo gbàgbọ́ yín ló jẹ́ kí n sáré wà. ayé agbáriwo ẹ̀. dáàdì jọ. tell something i'm gonna tell something very briefly but ẹ kàn mí ẹ wá bọ̀dà wáyé dàyé súnmọ́ bí. Eh no no let's talk jerry eh, sometimes ago nígbà tí mi fi ń grow up ní àdúgbò mi my potential potentiality was always ah, very very constant oye as a matter of fact èmi àtàwọn tá a máa ń ṣe meeting tá a máa ń deliberate tá a máa ń equilibrate. <laughs> Hmm. hello ah. hello you say what. Ah, wèrè ni ẹ wèrè wèrè ni ẹ bọ́ọ̀sì àwọn máa ka tọ́ọ̀kù ni ṣe ẹ ṣe wow really really really really ah, ah. really you want to rob me you want to rob me you want to rob me olè olè ẹ wá wọ wèrè ẹ wá wọ wèrè wèrè tútù wèrè. ó ti ń lọ nìyẹn o ó ti ń lọ nìyẹn o ó ti ń já lọ nìyẹn o. kí o ṣe pẹ́ gbọ́n ìtìyàwó. ó ti lọ nìyẹn o tún bí mi o tún bí mi o ti lọ nìyẹn o ti jápa nìyẹn o ti já. ṣé bí wọn ya wèrè ni. o mọ ni. awo ah, kò fi igun mẹ́rẹ̀ ní ayé yìí bẹ́ẹ̀ mi mi ò ní gbọ́ bẹ́ẹ̀ ni mi ò sì ní gbà. akílẹ̀ wá fẹ́ ṣe o. ẹ tó bẹ́ẹ̀. ọmọ mi rè kò sí kú tí ó pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. agbómi ní wọlé ajá apàdùbà ní ìbálẹ̀ àparò jẹ́ olùkọ́ tí ì ló fi ṣẹ́gun òun lòdì adáfọ́lá yóò bẹ́ẹ̀ ọmọ àkọọ́lẹ̀ ẹ̀kú ọwọ́ tọ́lá dé wọ́n kọ́lẹ̀ ẹ̀kú níwọ̀ ọ̀run àgbọ̀gìrì ṣá owó ẹ̀kú ẹ̀ tún wò kò tún dáṣẹ́ kì í ṣe ara yín mo ti bẹ̀ ní ẹ̀gbọ́ bẹ́ẹ̀ ni kò tí ì kẹ́kọ̀ọ́ ṣe. ó dà ẹni bá ní kí n là á ṣe òun là á ṣe é hàn afákàrà máa já afàkàlẹ̀ àwọn ọ̀nà gbọ̀nàgbọ̀n ogúndé mo dárúgbọ̀ sí ó yá dìde já lọ. tí rọ́fọ̀ tó pa kẹ́yìn. ó mú mi ojú kọ́ ẹ̀ pa. ojú kọ́ èrè. Ah! èrò kò yẹ kó rí bẹ́ẹ̀. bá mi sọ̀rọ̀. ò ah! ní kú rémi ò bá dọ́fẹ́ lọ. dára mo dára. ẹ̀dá omotila production. Oh. inú mi mo mọ pé mọ̀nù ẹni bọ́dí o ọ̀pọ̀ wa láǹgá dánú délẹ̀ ọ̀pọ̀ rìnlóde a ò mọdún wọn ní o tó bá ṣínú ẹ̀ lómìíràn ó lè ọkọ̀ àṣẹ ó ọkọ̀ àṣẹ ó ọkọ̀ àṣẹ ó kí ló ń wá gan ọkọ̀ àṣẹ ó ọkọ̀ àṣẹ ó ló dẹ̀ hùwà o. bàbá wo dáadáa olóhùn tó wá. ẹni ǹkọ́ tẹnu ẹja alẹ́ yẹ oko ń pàtó. ìrìn àjò ládẹ̀ wá rìn láyé ó ṣe mọ́. àjọ rìn àjọ rìn a ò mórí ọlọ́rọ̀.